bọ́ yẹn kó kalẹ̀ lọ kó lánàá o ṣé máa ṣe tẹ máa ṣe bí ìwé báàdù ò ṣe rí kẹ́rà báàdù ò ṣe rí. àṣà ẹ̀ ìgbà tó máa dé lánàá yìí ṣe lè òun náà kàn ṣe jákujàku. a ní kí n máa kára yín mọ ogun kan tó ṣẹlẹ̀ olóṣì ara yín lọ ṣe yàmà yàmà. mi mọ bó ṣe lọ o mi mọ bó ṣe lọ rárá. kẹ́rà àlàyé òde mọ. ọmọ abojú jẹ gan ọmọ abojú jẹ ọmọ abojú jẹ abojú jẹ ọmọ abojú jẹ ọmọ abojú jẹ ọmọ abojú jẹ bìlíf tó bá ti wà ń gbòòrò rẹ kó mọ̀ pé àkọ́ ah, báyìí lọ́yẹ̀ kó ṣe gọ́ọ̀mẹ̀. kò sí wàhálà àbátúgbà lára ẹ̀ ẹ bá wò àbàgbà lára ẹ̀ ni yóò ṣe fún yóò ṣe fún tó tó tó yìí ṣé àmà jẹ ẹmọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ àbóyẹ ẹ̀sìn. Friday Friday. bàbá o bàbá o bàbá o. ẹ ṣé àmà.

àwọn ọmọ ẹ náà ni àwọn ọmọ ẹ náà ni àwọn ọmọ ẹ náà ni. báàlì òkè ìbọn ń dáwọn lọ́nà ni aláyé kò tí kò tó jọ wọn. òfin jófin pàgbàlagbà aláyé. zagaza American boy alias Koko Zaria ọmọ olú ọmọ wọn ní stop nonsense ìmú kí bàbá àgbàlagbà ó tẹ mọ yín tẹ́lẹ̀ àánú mi dùn yín pé mo mo pàdé. agbára kí ló ṣẹlẹ̀. kò sí problem. ó wà ó wà kò sọ pé kò sí problem. ẹ wò problem ẹ wò Koko Zaria. bàbá aláyé wo ẹ̀gbọ́n wa ládùúgbò ni o tó yẹ kó sí nǹkan kò sí nǹkan náà nìyẹn. èyí ló ń pa problem wà ẹ wo mo já kọ̀ǹténà mẹ́fà síbẹ̀ bàbá ṣe ń gbọ́ mi kọ̀ǹténà mẹ́fà ni mo já mẹ́fà mẹ́fà mo fọ́ three hundred thousand ojú adé ni wọ́n wá cross mi mọ́lẹ̀ ẹni lọ gbà three hundred thousand ni mo fún ọ. a nínú ọ̀sán ni ṣé ń gbọ́ kọ̀ǹténà mélòó mẹ́fà níbi tí kù ah. tó lọ́wọ́ láyé ah. ẹ̀yìn agbára wa bàbá wa máa kó wá sọ́fíìsì. bó ṣe rí náà nìyẹn lóòótọ́ ṣùgbọ́n. ẹ kó wá síbo. ara máa kó wá sọ́fíìsì agbára ní ká kó wá sọ́fíìsì. ara máa kó wá sọ́fíìsì. àlàyé olóró. bàbá ẹ wọ mọ́tò ẹ máa lọ bàbá. ṣé mi jẹ́ ATM ni. lójoojúmọ́ lójoojúmọ́ ATM ni. agbára agbára máa ń parọ́ tó bá. èyí kẹ́lẹ́ lọ́wọ́ eléyìí ẹ̀yọ́ bá wọ́n lẹ́yìn bàbá mi ẹ̀yìn bá wọ́n wú ayé yìí máa bọ̀ jẹ́ ayé máa bọ̀ jẹ́ ẹ̀yìn bá wọ́n lẹ́yìn bàbá mi nínú pẹ́ẹ́pẹ́ Thank you. kí ló tún dé báyìí ó mọ̀ kó tó ṣẹlẹ̀ sórí gbogbo nǹkan táwọn bọ́ ẹ̀sìn ẹ̀fẹ̀ jọ òtẹ́ẹ̀lì máa wà everything dáadáa kí sórí bẹ́ẹ̀ ni ẹ kọ́ máa gbádùn lọ kò sí wàhálà ẹ fún mi ní bíi three hours èmi gan-an máa yọjú sí i ojúbọ sí wàhálà ẹ ṣe díẹ̀ kí ni mò ń gbọ́ tẹ̀ No, sọ́n sìn nù ah, three hours again ẹ jọ gbà wọ́n lẹ́wọ́ nílé No, eh? for a week now àròjù nílẹ̀ rárá tọ̀ ẹ tẹ̀ bá lu five hours nínú ilé ẹ jọ kí ló ṣẹlẹ̀ ìgbà ọlá wọn fẹ́ mọ̀ yìí. Ah, obìnrin yìí kí ló dé ah, ó yẹ kó understand iṣẹ́ wa yìí iṣẹ́ ń ṣe lè tọ́jú o owó ṣe ni mo yàn bí wọn bá ń gbọ́n odò nínú òjò tí gbogbo ara bá àtọ́jú gbogbo ara rẹ̀ máa ta wọ́n ti recognize wa nídìí iṣẹ́ yìí jẹ́ ká ṣe kán lè mọ̀ pé àwa náà kó pa tiwa nígbà tiwa. respect ọba ọba how respect. gẹ̀ẹ́sì kan ń béèrè yín ta ọ̀hún sí ó dúdú báyìí wà bọ́ sí díẹ̀. tí mo yẹn wúra pé kí ni. Ah, ah, jẹ́ wọlé àwùjẹ lówó jẹ́ wọlé jẹ́ wọlé. Yeah ṣiṣẹ́ lásìkò yẹ ká ṣe. mi ò má ṣiṣẹ́. báwo ni o ṣe wà o ẹjọ́. ẹ rà sà ẹ rántí ojú ẹ mọ. mi ò fẹ́ ṣe bí ẹ rántí. ok látọ̀dọ̀ síbi. Commissioner of Police. Oh, Commissioner of Police, yeah, yeah, yeah. Ah, okay, mo ti rántí yín. Ah. Wọ́n ní kí n fún yín náà ibi níta. Ah, ọ̀rẹ́ lẹ́yìn. Ah, ọmọ sípì fẹ́ ṣe wẹ́dìn lórí ìwádìí wọn sọ ọmọ sípì kọmíṣánná pólísì lè ọmọ ẹ̀fẹ́ ṣe wẹ́dìn ó wá invite àwa àjìjàgbara sórí pé wọ́n ti rẹ́kọ́gínẹ́sì wa wọ́n ti dá àwọn wọ́n ti mọ rírì iṣẹ́ wa nílùú. àgbà ó máa rí bẹ́ẹ̀ cp náà understand pé tí ọlọ́pàá àti police ọba ríra wọn àwòrán àwò nítorí iṣẹ́ kan náà ni. ọ̀rọ̀ tí mò ń sọ nìyẹn nítorí bá lè jù wá wọlé kí ló tún kù ọlọ́run ti gbàdúrà o ìyá mi fáwọn sọ fún sí bíi pé àwọn làwọn kọ́kọ́ ní pàtí yẹn kò sí wàhálà ẹ ṣe. ẹ jẹ́ kí n máa lọ. kókó kókó Zaria lọmọ tán sọ. ẹni bá fojú di ẹni bá ah! fojú di ló máa ń ṣe ẹnu mo kí ló dẹ̀ dúró kí ló dẹ̀ máa ṣe ẹnu mo fẹ́ fọ ọdún mẹ́sì ní pé kó jẹ́ ká tètè máa lọ ọdún pa lọ. Mo kí n obìnrin náà, báwo ni ẹ ṣe ń obìnrin báyìí náà? Ẹ tiẹ̀ ní respect rárá. Mo lọ gbọ́ sẹ́pẹ̀ fún yín sá, ṣé lájú ẹ̀mẹ́tẹ̀ ẹ̀ máa sọ̀rọ̀? mo jọ wèrè tó kọ ìwà ni. má sọ̀rọ̀ ẹ̀ mọ̀ láyé ẹ̀ tọ́ ìyàwó ẹ̀ pàkí ló kẹ́ pẹ́ làwọn tèmi tó tẹ̀lé mi wá àìrọ̀ ọ̀rọ̀ tó ń sọ jẹnu ẹ lọ. èmi. ẹ ta ni wọ. èmi ta ni ẹ. èmi lárí bọ̀ ẹ̀ wọ́n bọ́ lọ́wọ́ wọ́n ló gbé sínú one thousand láyé ẹ̀ tó bá ti rí mi òun tó hàn jọ ìsàkàsà American boy kókó sẹ́dà ó pọ̀ létí Lagos state ọmọlúọmọ ẹ̀s ọgbẹ́ni ọ̀ra ọ̀ra tó bá fẹ́ dẹni lẹ́lẹ̀ ọlọ́run ẹ̀ ẹ̀mí wọ́n akọjọ ìjọ mi ẹ̀mí ọ̀gbẹ́rẹ̀ ọ̀gbẹ́rẹ̀ ọ̀gbẹ́rẹ̀ ọ̀gbẹ́rẹ̀ ọ̀gbẹ́rẹ̀ Lagos state olùwàsó ìwọ wàsáré kò tí ì yà. ó yà ó yà do your do your worst. Ah, ah, eh, ìwọ. ó yà do kí ló ṣe jọ mi ẹrẹ mi ìwọ. ẹbí lásọ ìjẹ ó yà kí ẹrẹ mi. kókó kókó Zaria lọmọ tán sọ. ẹni bá ah. fojú di ẹni bá fojú di ọ̀rọ̀ ajé. ọlọ́run iwájú ta ló sọ mọ́mí. Láre ò tí ì níyàwó kò tí ì níyàwó rárá Fúnkẹ́ òun àti boyfriend díẹ̀ lọ́jọ́ kóra wọn wá tí wọ́n ṣe Láre báyìí tẹ́ bá rí ìgbà tí wọ́n na Láre ẹ máa rò pé ó jánà mọ́ màálù lẹ́nu ni tí ò bá ní pé Láre gbé bọ́dì ẹ̀ pẹ̀lú sẹ́ǹsì ẹ̀ ni ó máa kú síbẹ̀ ni Ọlọ́run bá ń gbọ́ ẹ wo bá yẹ ṣe gbójú ẹ̀ náà sà ẹ wo. Fúnkẹ́ ní boyfriend. bẹ́ẹ̀ ni mà. ẹ wọ̀ mí ìran ni. ó dẹ̀ ń bèè lọ́ọ̀ mi. ìwọ àtẹkọ́lẹ́jọ́ palẹ̀jọ́ kún ni ìwọ náà ò dẹ̀ sọ̀rọ̀ àwọn olóṣẹ́ báyìí tó dẹ̀ jókòó kalẹ̀ bí arọ. dadi dadi mi ò ní gbọ́ o mi ò ní gbà dadi o tí bá ti gbọ́ kí n kú dadi tí bá ti gbà ayé mi bàjẹ́ fúnkẹ́ ah, ayé mi tèmi bá mi fúnkẹ́ kó àwọn boyfriend díẹ̀ pé kí wọ́n bá mi pé kí wọ́n nà mí ah, mi ò ní gbọ́ o ẹ ti tì tó bá ti ṣẹlẹ̀ ẹjọ́ ẹ má dà sí ẹ má dà sí ẹ̀ẹ́n eh? so òótọ́ ni pé fúnkẹ́ ló rán àwọn boys ẹ̀ àwọn boyfriend ẹ̀ kọ́ wá nù ẹ̀. ẹ sà alólórí burúkú lọmọ fúnkẹ́ yẹn sẹ mo èyí tún tún sọ sẹ wèrè lọmọ yẹn ṣe rí ọmọ yẹn tí ò bá ń ṣe pé pé ọmọ yẹn jẹ́ obìnrin ni wàláhì ọlọ́run máa ń gbọ́ máa lù pa bọ̀ nítorí ọlá ìjọba òun ló jẹ ẹ wọ́n bóyá ìṣọ̀rẹ́ mi náà mo mọ̀ ọkọ tí mo sọ. ẹ gbélé gbọ́. dúró dúró níṣòro hello ọ̀rẹ́. hello ibo ló wà fi kíkí lẹ̀ jáde ibo ló wà. Ah, mo ṣe ẹ̀kan rí mítìn kan ni. tó bá ti kúrò mítìn yẹn máa bọ̀ wá bá mi lé sísìn. ṣé ò sí àbí àwọn ọmọ ìtún ti bẹ̀rẹ̀ wàhálà wọn ni. bẹ́ẹ̀ni mo ní kó bá mi lé sí i fẹjọ́ lẹ́jọ́. you see ẹ ẹ lọ. rí mi lẹ́jà rẹ don máa béèrè question òsì lọ́wọ́ mi nonsense. kí ni gbogbo pàlàpàlà ìbá ìpínlẹ̀ lọ wọ́n kọ́ tó sọmọ mi dànù. Fúnkẹ́ Fọ́nbó. ó máa jọ mí lójú o aṣọ òṣèkùn lẹ́nu la ìkìdá òun lásán lásán ní gbogbo ẹnu ẹ. bẹ́ẹ̀ni kẹ́hìndé aríyìnbí ló pè é bẹ́ẹ̀ sì táyé lòun nígbà tó bá sábà lẹ́nu ẹ̀ ah, ah. níyẹn wọ ìwọ wá nǹkan tí o fẹ́ ṣe tì o wá nǹkan tó o fẹ́ ṣe títí títí o rí wọ́n lọ dé àwọn bọ́ọ̀sì ọkọ ẹ̀ ní o sọ fún mi tí wọ́n bá lọ pa bọ́ọ̀ yẹn ńkọ́. Ah, ó fẹ́ pa ni ta ló tiẹ̀ mọ̀ bóyá àwọn ọkùnrin tó ń kó kiri ló fẹ́ ṣọmọ lọ́mọ ló ṣe yorùbá bọ̀ wọ́n ni, afẹ́ ní báyọ̀ fojú rẹ wọ ẹni kí ni kàtìkàtì kí ló dé. Ah! mi yẹ ọkọ tó fẹ́ wọ ní iṣu lọ́kà ọkọ tó sanwó orí ẹ ojú gbà mí ti fún ẹ. ayé mi tèmi bá mi táwọn ẹlẹ́rìí mi báyìí dáàdi ló ní lórí ìpamọ́ mi lórí fẹ́ pa mi, ni ó fẹ́ pa mí ni tí ẹ bá ibi lórí ṣe disgrace mi nínú ọjà lẹ́lẹ́ ó gbọ́ ara mi ẹ̀wọ̀n pa gbogbo ara mi lórí yẹyẹ mi ó disgrace mi ṣé láwọn guys tó bá ládìjà yẹn ó gbèjà mi ni nígbà tí wọ́n rí pé láti fẹ́ pa mí wọ́n gbà ah, ṣóbìnrin ló fẹ́ lọ ní láyé náà bẹ́ẹ̀ tó fẹ́ disgrace by in fact jáde láti fẹ́ wọ́n fẹ́ naked mi nínú ọjà Ọ̀ṣọ́dì ni àwọn guys yẹn wá gbèjà mi ni daddy can't you see láì wọ́n ti kill me i'm tired i'm tired ó fẹ́ pa mí kí ló dé gbọ́dọ̀ láti fẹ́ pa mí dáadé oh my god. no no take it easy ṣe ọdẹ mean or mean gbogbo nǹkan tó sọ yìí. lórí mo láì láì wọ́n ti kill me lórí fẹ́ pa mí ó fẹ́ pa mí dáàdi wa ṣé bẹ́ẹ̀ mo pé mo yóò kí n parọ́ kò kí n parọ́. ẹ eh, fine mo mọ̀ pé kò kí n parọ́ ṣùgbọ́n agbọ̀nsẹ́ oyinṣẹ́ ojú olóko rẹ̀ kúlòbókúlòbó yìí eh, eh, ta ló wá ń parọ́ nínú ẹ̀yin méjèèjì báyìí ṣé ẹ fẹ́ sọ àwa tó bí ibi wẹ̀rẹ̀ gan-an ni. Hmm? ẹ wo àdí instruction tí marriage yorùbá lè work ẹ jẹ́ ká separate wọn torí mi ò lè lose ọmọ tèmi. Ah, ah. separate kọ́ ah, separation ni ọ̀dẹ̀ kí wọ́n separate à ń jẹ́ kuru ọ̀rọ̀ kò tán ọ̀dẹ ara ẹ̀ tún gbọ́wọ́ ẹ̀ sáwọ̀ wọ́n ti separate tán. ẹ ló ń jàre báwo ni sọ mo lọ à. tí ẹ bá ṣe wí pé mo wo ọlá ọjọ́ orí rẹ àti ọjọ́ orí tèmi náà ni ihun tí n bá ṣe fún ọ ara yín ọkọ. torí ṣàánú mi Èdùmàrè sí ọ̀nà mi nírèrè yìí ó ní ohun tí mo fẹ́ fi fàyọ fún yín àmọ́ bí ọba tó bẹ̀rù ó yẹ kó tó ṣáájú kí irú eléyìí kó máa bú ìyàwó tèmi lẹ́dọ̀nà ṣé ọ̀wọ́ epo ni àbíta ìrówó rà ẹgbẹ́ ń bí gbo àbíta jùmọ̀ pélé pọ̀. ẹ wo bí bàbá tíyàwó yóò bá ṣẹ́ mi mi ní báwo jẹ́jẹ́ mi ni mo máa jókòó tó máa máa bá mi ṣé dandan ni kí ló gbégbá wọn máa ní mò mọ́ gbé kí gbáwọ́ wọn ní mò mọ́ gbé kí ni mo ṣe fún ọgbọ́n náà. ṣé gbogbo ẹ̀rọ ẹ̀fọ́ ń kẹ́rẹ́ ó tún lẹ́nu ọ̀rọ̀. ẹ wò má mi à. Ah, ṣé máa wáyé. ìyàwó tèmi sí ọ. bàbá ń lé tèmi ní ká ẹ wo ẹ mọ̀ wo tọmọ yìí o amúnibú ni ẹran ìbíyà yìí o ẹ mọ̀ wo tí ẹ ṣàánú mi torí ọlọ́run. ẹjọ́ yín kọ́. wọ́n tò débọ̀ ní ìsìn àjẹ́ kí n wọlé ijó ṣe ti ń rìn kiri bí ìgbóná ọlọ́kọ́ bọ̀ kò rí náírà kan mú wálé. àyè má fún mi lójú wọn o ah! hmm. èdè kọ́ ìyá sẹ́gbọ́n tèmi. ayálégbé tó bímọ tó sọ ọmọ ẹ̀ ní kọ́láwọlé ìgbò onílé bá fún un níwèé yóò kú bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ̀ san owó tẹ́ ẹ jẹ mí ẹjọ́ yín kọ́ bí ìbá ṣe pé bóyá mo rò tọ́lọ́hún nígbà tí fọlọ́pàá gbé ọmọ rẹ ni. lórí kí ni kí ni mo ṣe. tó ṣe ọmọ tó ṣe bẹ́ẹ̀ bá láti rówó mi san èyí tó bá bí dànù yín ẹ̀wọ́nulé ìwà bá mi. ọ̀hún bá àtẹ̀jílẹ̀ ìtọ́rọ̀ rà wá kí ló ṣẹlẹ̀ kí ló kọ́ kalẹ̀ wọ́n kọ́ face me and slap you wọ́n ní pé ká má wọnú ilé wọn ká lọ ní banana island kọ́ wá lọ wọlé ń bẹ̀ kí ni wọ́n fi má dá wọn lóhùn tọ́. láàdúgbò mi bàbá rẹ̀ kọ́lé sí banana island ni náà lọ padà rè. báwo ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ọkọ tó sọ sí bàbá yẹn ti pọ̀ jù. o bí ọ̀rẹ́ mi ìwọ náà mọ̀ mí pé jẹ́jẹ́ mi ni mo máa ń lọ ah. jẹ́jẹ́ lọ́mọ èkó lẹ́yìn òtọ́ mi mi kì í tọ́yàn wọ́n náà mọ̀ àwọn náà kọ́kọ́ tọ́ mi o bọ́ọ̀bà tọ́ mi mi ní bú wọn. ní sùúrù nǹkan náà tọ̀ sọ́mọ ìyá ẹ̀fọ́ ni àbọ̀yọ́ ni a ṣe tọ̀ dúró rán sẹ́bí wọ̀ṣẹ́ hùwà sí ìyànjà rẹ̀ léèrè. má bí kò rí mi báyìí. ìgbàlọ́ ọlọ́run á ṣètò bá ṣe máa ó dùn wọ ẹ má bínú. kí ṣẹlẹ̀ gan kí ilé gbọ́ ìyàgò ìkéré nà. olórí kúkú ni ìkéwé olórí kúkú ìlélẹ́lẹ́ ìyàn ṣẹ̀mu ẹ̀dẹ́ látàwọn ṣẹ́ òun náà yálà mẹ́ta wọ́n fẹ́ tì lọ́wọ́ ni ó ti ṣẹ́mu eré mi ẹgbẹ́ kẹ́ máa gbé lójú ọgbẹ́ mi kò sí.

dákẹ́nu ẹjọ́ agbára funfun wà tọmọ díẹ̀ lẹ́nu èlò lówó ó tan ojú tó owó ìwà bùwà bò ní bàbá ṣé oní bàbá lé fún owó ẹ̀yìn. kí ló ṣe ẹ tó ti máa ń mú gbáyà fún ẹ wàá lo bíra àtẹyìn àbí kí n ti ka bàbá tó tó ẹ lójú orí ẹ ń yí ni. wọ́n lé onídọ̀tí láwọn eléyìí. ọ̀sẹ̀ ń wà mí rí ìgbà mi lọ màmá sọ mi kékeré ṣe àmàmà gbọ̀ kó má gbọ̀ a ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o ẹgbẹ́ wàá ṣe nọ́mbà radical lọ́wọ́ ẹ̀ fún mi fóònù ẹ̀. ó wà lórí aago yìí. ó wà lórí aago yẹ̀dọ̀ kò dẹ̀ ní gbé sẹ́ẹ̀tì ìsìn. láti gbé aago yìí wàá gbé lọ́wọ́ kan. ẹ̀lú radical kókó ló ń sọ̀rọ̀ ibo ló wà. wàá bá mi kó seventy six thousand ó ní kó ẹ fún o wàá tẹ̀lé lọ sílé babaláńlọ́ọ̀dù wàá gbà rìsíìtì fún ọgbọ́n ọmọ yẹn oníyẹ̀mọ̀ ọmọ ọlọ́gbọ̀n lọ́wọ́ yẹn tó bá yẹ ti dénú ilé yẹn sọ fún bàbá láńlọ́ọ̀dù kó pè mí gangan ó ti yẹ tó bá ti kó yẹn fún bàbá yẹn ó máa wọ́n mọ yẹn. ẹ kò yẹ pé kò kún sáà ló kò kún sáà ló ẹ ó ti yí ẹ àṣírí ó yà kó gungun àgó pàṣẹ kó kó mi. ok ok ọmọ tó bá ṣẹlẹ̀ ọmọ tó bá ṣiṣẹ́ alẹ́ o kó tíkẹ́ẹ̀tì fún yòókè sàárọ̀ la bí ló ṣẹlẹ̀ o ti kó tíkẹ́ẹ̀tì fún ọ fojú di òrò àgbẹ̀ o òrò àgbẹ̀ o. sinike kiki kíákíá mo sinike nkoko nkoko sáré a máa sinike ma. kírú eléyìí ọmọ alánú gbàgà kó máa búyàwó tèmi ṣé òun epo ni àbí dá ìrówó rà mo jìyà kí tó kọ́ ilé yìí ni n ò yáwó báńkì jẹ́ ń sọ̀rọ̀ jẹ́ ń sọ̀rọ̀ ìkúnlẹ̀ iṣẹ́ wa ìyàwó báǹkì kan ẹ wo orí orí mo fi gbàárù lóyìnbó kí n tó wá dáadé gbọrọ lóṣòdì ni ẹnìkan wá dé lọ́sàn gangan ní ìlànà gbàgà ní búyàwó tèmi. bàbá hmm. ẹ má bínú bàbá wa lẹ́jẹ̀ oyinbo tẹ́ ti gbàárù yẹn ọmọ ògúnrún làwa náà bẹ̀ kà tó débi tẹ́ bá ń gbọ́ rádìkàrẹ́ o rádìkàrẹ́ oh o ọmọ tó jọ dàdí ọmọ tó jọ ọmọ mi àwa là ń jẹ bẹ́ẹ̀ ọmọ wa ní ọmọ inú mi wà hmm. gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ ẹ̀ dárí ni wà náà. ọ̀dà èmi ò tiẹ̀ bínú mọ́ wọ́n ní bẹ́ẹ̀ bá ti rí ẹni bí ẹni èèyàn bí èèyàn ọ̀yẹ̀ kó lóra òwò kókó ṣe mẹ̀dọ̀. nígbà tí jíṣẹ́ Kókó Sárì àti mo ti fetí mi gbọ́ ah ọmọ lọmọ òun. kókó kókó kókó kókó kókó za za za Zaria àwọn èèyàn nìyẹn o. àwọn èèyàn nù ẹni bá rí wọn tó lóun ò rí èèyàn ó ń tọ̀ òun ò rí èèyàn mọ́ àtẹ̀kejì rẹ̀ olúùlú ah! bẹ́ẹ̀ yẹn bá bẹ́kún wọlé wọn báyìí ẹ̀rí ní ọ̀bájúbóde. bàbá hmm? owó lé ní. Ah, ṣe rí o ṣe rí ohun táwọn wí o àìtí ìkó ìbálẹ̀ ìbá ti ń ṣe o à ń pè rí àparò lákì orójáko òun ni o tẹ́ ẹ bá lè mọ̀ pé èèyàn làwọn ọmọ òun dákun mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ rẹ̀ dákun iṣẹ́ kí ló ṣe fún sáríà tẹ̀ ká dùn. Ah, bàbá síákà kí n tiẹ̀ asọjá san asọjá àmọ̀ náà ni lọ́ba alẹ́ ayé rẹ jẹ́. kí ni tẹ ẹbọ ti gbowó rẹ. sẹ́wọ́n ló tún bú mi ni. ìyá ẹbọ ti gbowó rẹ. èmi kàn ń béèrè ni kẹ́ẹ̀bà lè mọ̀ yí pé aláàánú làwọn ọmọ tí mò ń wí ni sọ́mù àná ni ọ́ ni àbómùpo àbí gbóná. ẹni bá porí kókó sáré á ibi orí ara rẹ ni ó fi gbé torí pé kò bá wọn lọ́wọ́ nínú ìbàjẹ́ ká sunna àní orí ara rẹ ni ó fi gbé torí pé kò bá wọn lọ́wọ́ nínú ẹ̀gbin. tẹ́sán lé ayé kò dùn báyìí èyí tó wẹ tó yẹ kó wà lókè ẹ gbé sísàlẹ̀ tísàlẹ̀ ẹ gbé sókè ah, ah. ṣebí ilé ọkọ ọmọ lọmọ ń gbé. dáàdi wa wọ́n ní àgbà wa búra pé mi ò bá ṣe eré ní tó ń ṣẹlẹ̀ láàárín ọmọ wa méjèèjì ó ti ṣẹlẹ̀ sáwọn òbí wọn tá a wọn náà rí. yẹ́sì. àbí ṣé iná máa sọ pé ẹ̀lẹ́ experience zero rẹ̀ torí pọ́n ṣe fẹ́ra wọn ni tó bá máa di pọ́n bẹ̀rẹ̀ sí bímọ sí tó máa tó bíi one to two years wọ́n á mọ̀ wá ara wọn. but mú mi láǹrẹ̀ tí n bá tiẹ̀ tẹ̀lé wá rí ó fi yé mi wípé kì í ṣe àkọ́kọ́ kì í ṣe ẹlẹ́kejì pàápàá kì í ṣe ẹlẹ́kẹta tó máa fi ẹjọ́ láǹrẹ̀ sùn yẹn ẹ wo ẹjọ́ torí ọlọ́run pàá lè rìn pàá lọ́la tí ojú òun ò bá fọ́ rabaraba ló máa wo ẹ bá ń bẹ láre ẹ jẹ́ sọ fún pé kó yé na ọmọ mi mọ́ tí láre bá kọ̀ tí ò bá change ó dẹ̀ pa máa separate àwọn méjèèjì. ó mú bẹ́tà ó dẹ̀ pé bẹ́tà but i'm sick and tired of all this kí ló dé ṣe fẹ́ pa mí ni ẹ̀wọ̀n gbogbo ara mi ọmọ fún mi lọ́pàá lójoojúmọ́ sọ mi di punching bag kí ló ṣẹlẹ̀ gbọ́ná ó ti sú mi ó ti sú mi. ẹ má gbìyànjú rárá kí ni mo ní ká má ṣe ẹ má gbìyànjú wa ẹ wò eégún tá a fi kájá lọ́rùn lọ àwọn méjèèjì yìí o ajá ò gbọdọ̀ jẹ́ kò rẹ̀ gbẹ̀rù gbé sọnù ṣó ti yẹyin kò sẹ́ni tó lè yà wọ́n. ẹ wò dáàdì wa mo sá sọ fún yín pé mo fẹ́ jáde tẹ́lẹ̀ ẹ jẹ́ kí mi excuse yín. dáàdì. ṣé ọ̀rọ̀ tí mo sọ ti wá pọ̀ jù ni? Ah, ah ibi tọ́wọ́ ẹ̀yin obìnrin ṣe máa ń sùn mí ni gbogbo ẹjọ́ tọrọ tẹrọ sílẹ̀ sí mi ò rí nǹkan kan pàtàkì tí mo lè dì mú bẹ́ẹ̀ àwa winsin ò sọ pé ṣé nǹkan tó sọ ṣódà ṣé nǹkan tí wọn náà sọ ṣódà torí mi lórí ìjókòó wá ń sọrú nǹkan tó ń sọ yẹn tó bá jẹ́ pé wọn fẹ́yìn obìnrin ní àǹfààní láti contribute ẹ sọ pé ẹ ọ̀ jẹ́ káyìn obìnrin kẹsọ tọ nìyí o kẹsọ tẹ bá máa sọ náà kò ní sí nǹkan kan tó máa make sense nínú ẹ. wo jàre my dear ìwọ ni mo ní bá sọ̀rọ̀ má gbọ́ nǹkan tí wọ́n mi ẹ̀ ń bẹ sọ èmi àti ẹ yìí máa ní láti ríra lẹ́yìn ìjókòó yìí you and me one on one ṣùgbọ́n. money gang kakọ yóò gbé ṣe mọ̀ pé you are all about money and rate business but kí n tó sọ anything níbí báyìí mo fẹ́ gbọ́ opinion ní ilé ẹyọ before I know what to say. ṣé ti ẹ̀ rí i nǹkan kókó Zaria èmi ò láìkí rárá sì tí ìlà ìkúrán ó try not to embarrass me ẹ lè imagine ààbọ̀ orí ẹlẹ́dàá ìjọ o torí pé ká ní ṣe ni pé mo gbé ìkọ̀dá níjọ tó bá mi pẹ̀kọ́ mọ́sẹ̀sì yẹn afọ yẹn lájà ìlórí mi. ọlọ́run gbọ́. angel angel farabalẹ̀ now don't be judgmental. no dey tell me that thing say i say to pe person bojú mi jẹ you say make i farabalẹ̀. ee chill sori ah, ah. ọ̀dọ̀ wa ló ṣẹ̀ sí nítòótọ́ torí pé lárí èèyàn wa ni ó bá wa tó wa lẹ́jọ́ tó bọ̀ ṣe rí mọ̀mọ́ kókó Zaria yẹn mo ti gbọ́ scores ẹ̀ ń gbòòrò gan àwọn èèyàn dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ń gbòòrò gan pé bọ̀bọ̀ yẹn orí ẹ̀ wà bẹ̀ sí na correct person so ká tó sọ pé a fẹ́ take decision kan sí ẹjọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ ṣó yí ẹ. àlá inú ẹ ni kò mọ̀. nǹkan tí mímì sọ yẹn mo support because kókó Zaria àwọn èèyàn ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn ó ń sọ̀rọ̀ ẹ̀ gidi gan nígboro mo dẹ̀ fọ́ fún un so ká tó take any decision. Mm -hmm. Ah, ẹ jẹ́ ká. sọ́yìn kò ya ọ̀ya orí burúkú mọ́ tilẹ̀. aláyé bọ́lá ẹgbẹ́ jọ. ẹgbẹ́ rẹ̀ ti ya rẹ̀ ta. láti yàgò ẹ̀ bíbà. àwọn tó lé wọn sí mọ̀kànlá máa ṣe sọ́ra. aláyé bọ́lá ẹgbẹ́ jọ. ṣé títù ya ẹ̀ yìí. ẹ̀jẹ̀ sọ pé yòókù ojú òun jẹ. ó dà tó bá gba ti ẹ̀jẹ̀ tí láyìn kan ó fọ́ lójú ní abo kúgbà tó ṣẹlẹ̀. tẹ́tí ni smart person. Ah! ọ̀gbẹ́ni panu ẹ mọ náà kí ló ṣe ẹ ganan kí ni problem ẹ tó bá lọ́rọ̀ sọ jẹ́ panu ẹ mọ òjókòó síbi tó jókòó sí ẹ ah, ah, èmi ní láre gbàgbọ́ bojú láre jẹ́ náà tẹ́bá rí láre ẹ̀jẹ̀ ń po láre ni nígbà tó máa gbé láre lọ́sùn bí báyìí àwọn dókítà ń béèrè lọ́wọ́ wa pé kí ló ṣe láre báyìí ó ti pọ̀ jù náà. ìrèké ewu èrè máa sùn ilẹ̀kùn máa tì ó ti yé mi sí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé àárẹ̀ ọ̀tá ni mo wà ní èyí tí mò ń bá jẹun tí mò ń bá mu tàtújọ ń ja olè tájọ ń tàbọ̀ tàtàtà so a inú kan bára wa lo àbí. I see. It's okay. It's alright. I know what to do. Money come on! I will be back. you ò kájọ understand. Mo mọ̀ pé ogun to tó ń dùn yín lọ́kàn ní survive. But if people should know we are here for business. Àwọn nǹkan tó ṣe ó tó jẹ́ wá lókun yẹn. We don't have time to play, no time to play no time to check time. Our next agenda is to love. Now, woman, listen and listen good. Mi ò ya wèrè o. Mi ò fọ́ lórí orí mi ò dẹ̀ dàrú mo mọ nǹkan tí mò ń fi ẹnu ara mi so. Tell your daughter. Kó o bá sọ̀rọ̀ níbi tí o ti ń gbọ́. Tó bá ṣe anything, I mean just anything láti hot ọ̀tọ̀kọ ẹ̀ yẹn láre ha wàhálà máa ṣẹlẹ̀ kí ni mo wí fún yín wàhálà máa ṣẹlẹ̀ in fact I will disown you. ṣé o lè tọ́ yẹn ni. and I'm serious about it. Ah ah! nonsense. Uh-uh. Ah, ah. mọ́mí wait I don't understand kí ló ṣẹlẹ̀ kí la gbé kí la jù dáàdì sọ pé àwọn ọmọ àdìsọ́ mi lórí ọ̀rọ̀ láàrin no wait is this something i need to know i don't understand what's going on. wo má dàda jẹ lóhùn sórí láti alẹ́ àná tí wọ́n ti dé náà ti ń kanra èmi ò mọ kọ́tọ́ kan wọ́n lára o even wọ́n kanra mọ́ mi nínú yàrá advice mo máa fún ẹni ṣáà ní sùúrù pẹ̀lú ọkọ ẹ̀ hmm. má bọ́ ọkọ ẹ̀ já o ṣó ti gbọ́ ṣáà ní sùúrù. next um, wọ́n ti fẹjọ́ ẹ̀sùn wa wọ́n ti rojọ́ tiwọn náà wọ́n á fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ láàrin yín sọ tẹnu ẹ̀. olórí burúkú máa ní bọ̀bọ̀ yẹn ṣáà ó máa fẹ́ tipátipá bá mi sùn màá nù. ṣé o mọ̀ wípé ibi tó wà ìwọ̀n kí n parọ́ ó bẹ́tà kó sọ tó tọrọ kí ló ṣẹlẹ̀. báwo lẹ́yìn sọ̀rọ̀ báyìí aláìní. bí wèrè bí aláìní làákà. ṣé bí torí ordinary four hundred thousand ló ṣe fẹ́ bá mi sùn. ọlọ́run á pa àwọn tó tó ẹ̀ dàgbà ó ná four hundred thousand àbọ̀ ló ní ordinary four hundred k ordinary. wẹ̀rẹ̀ wo ló sọ̀rọ̀ láti yẹn torí mi ò wojú anybody jọ ṣé four hundred thousand wà ní owó ni àìmọye ọ̀rọ̀ tọ́nà two million ten million fún yàn tí wọ́n ṣí aṣọ ẹ̀wọ̀. ó dà ìpórí àkànbí dádì ẹ dàrú ṣé wọ́n ti ná one fifty olódìdí fún ẹrí. kò dẹ̀ ní da fún yàrá ìyá ẹ ọ rí pé mi ìwọ́jú ẹ láti mọ̀ sọ. ilé ọ̀dọ̀ wa wọ́n ti ná tó two million three million tó ra ẹjọ́ ń jókòó àbí. màá fi ka gébè ní pẹ̀lú ọ̀dà tó ń bẹ̀ yìí kò sí wàhálà kò ń sàsìkò yìí mi lásìkò ẹ sọ pé wọ́n ponú lọ́mọ mi ah, lásìkò ọmọ tí wàá ṣe àṣẹ lèmi ń pa báyìí ó ti gbọ́ wàá kọ́kọ́ lọ sí ilé yín wàá lọ fọbẹ̀ fọbẹ̀ wà wá lọ bá bọ̀bọ̀ yẹn wà wá lọ lùtẹ̀ kóun lè yabẹ̀ yabẹ̀ o ti gbọ́ tí o ní sóríire tí kò bá ṣẹ́ níṣekúṣe ká yẹ̀ fẹ́ bàjẹ́ kó tó kúrò mbẹ̀ wo ah. o ní rìn lóṣòdì mo yà gba báyìí tó bá bí àwọn tó tu ẹ̀dà gbàgbé kó má ṣe tí mo sọ máa lẹ̀ nǹkan bẹ́ẹ̀ wo ní délé ayọ̀ ó dà tó rí ẹ̀ ń yí. wọ́n ti ṣàlàyé fún wa kí ló ṣẹlẹ̀. mo ti mọ̀ pé wọn bú bẹ́ẹ̀kì olórí búkú yẹn ló máa mẹ́jọ mi wá ó ní mo gba boyfriend òun ni. ẹ ṣé wò ń gba boyfriend èèyàn ni mo béèrè lọ́wọ́ ẹ ah, ah. mo béèrè lọ́wọ́ ẹ ò gba Kevin lọ́wọ́ mi ni Àjàní ńkọ́ ṣe bí wọ́n ló gbà á Láńrè ńkọ́ ah, ètò ti ẹ̀dùn mi jù délé gíwá ò gba lọ́wọ́ mi ni àbólórí burúkú ni ẹ wá sàké ẹ gba boyfriend ẹ ni ìwà ṣẹ́wó ṣì mi mọ̀ kó máa padà wá sábẹ́ tẹ̀ wá ń bi kò ní dá fún ẹ. màámi ṣé ọwọ́ yẹn ló ti gba boyfriend márùn-ún ẹ kí ni èjì ẹ gangan tó sáré ní boyfriend tó ju márùn lọ débi pé òun lè rí márùn gbà. jọ kí n tiẹ. ẹ ń kàn mí torí ajọ ń wà ní. kókó àlejò wẹ ibi tá a ti pàdé náà lélẹyìí. ẹ bó ṣe wá ní wọn tó náà kò yọ lára rẹ. kókó náà èmi mo ní nǹkan mi ibi bá wù mí mo lè fi ṣe. ẹ ọ̀dà yàrá ló fi ń ṣe ó fi ṣe nǹkan rẹ náà. kókó ẹsẹ̀. ayé ah, wọn rí ẹbí mi ìbíkúbi bí ẹ wọn bí ẹ lọ́mọ o ti gífù ẹ rí ìwọ náà dẹ ti gífù ẹ báyà. ó gba yahoo boyfriend tèmi èmi ṣe gba boyfriend ti tiẹ̀ náà. ok ó ti gba boyfriend ti tiẹ̀. mo gbé yọkọ lóògùn mẹ́wàá lọ́wọ́ mi kò ní dáa fún ẹ olórí burúkú aṣẹ́wó. ó ti ẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ ó ti páàsì ń wèrè kan ti jẹ́ kó o páàsì gba báyìí máa lọ láyọ̀ àwọn kan wà níbi máa bẹ́ẹ̀ rojú olóṣù. báwo ló wọn kọ́lẹ́ tí wà ẹ jẹ́ má bínú mò ń béèrè Koko Zaria ni. ẹ má bínú ẹ ẹ kó tó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti ṣe mí lórí so i'm here to just thank him that's why i'm here ah, ẹ mí pé Koko Zaria ẹ ṣe yín lóore of course yes yes dá Koko Zaria tẹ ń sọ yẹn àbí. yeah yeah wọ́n ṣe mí lóore. ojúmọ́jọ́ bí ojú àwọn ifọ́mátì o. báwo la ilé ẹja pa tó bá kú lẹ́yìn nǹkan. sáńdà kan ló wà ní bá ti lè wọ. kókó sára lẹ ń béèrè àbí ọ̀gá àti àní o ṣe rí kókó tẹ̀ ń béèrè yẹn olórí wa ni olóńgbò oúnjẹ sínú àwo fún wa olóńgbò ọtí sínú ife fún wa olóńgbò káyé wa náà káyé wa olóńgbò sílẹ̀ báyìí olóńgbò ọmọ olóòmù wọn àwọn bíyà ẹ̀yìn àfihàn tí a. olùjẹ́ta wà nínú ẹ̀wọ̀n àwọn tó ń gbélé kí ẹ̀wọ̀n náà wà wà lájà wà lá ní sítúdíò ó ti yẹ ibi ilé ìsájà sọ̀rọ̀. tẹ̀ báyìí ẹwù ẹ bá bẹ̀rù ẹ bá bẹ̀rù ẹ wà láti ní tó sanwó náà ni ẹ mọ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àlàyé tẹ ń béèrè yẹn ìyẹn Koko Zaria wọn ti wà ní state ti pẹ́ state lálàyé wà. àlàyé ti jẹun ńlá. Hmm. ilé ńlá. ẹ jẹ́ má bínú o ló sọ pé wọ́n wà yẹn náà. ilé ńlá lókè òkun. ẹ jọ oh, kí ló jẹ́ state i don't understand. wo ìwọ ló lè já wọn omi ti parẹ́ àrí sí mi já wọn. sari koko zaria yẹn wọ́n ti wà nílé ńlá lọ́dọ̀ ọ̀gá. nọ́mbà one káfàtà alhaji musiliu olúwamọ èèyàn tiwa ànábì tiwa ire tí wọ́n wọlé dé títí láéláé ah, ó yá ẹ̀jẹ̀ sí i tè. kẹ̀kẹ́ òkè tún yí báyìí. yí báyìí. ayédáde wọn. wọ́n ti káwọ́ sókè fún kóyá jọ̀sẹ̀ mọ́lẹ̀ fún. ọ̀rẹ́ ni bí ẹni lèèyàn bí èèyàn o. òun làyíǹde tó jẹ́ Musiliu mi. ẹbí ọmọ mi ṣòdi ọmọ kí n sọ̀rọ̀ àwọn òǹkì. ó tọrọ ẹ̀mí gígùn fún bàbá ìbejì. ọmọ kí sọ̀yà ayédáadé tí a two thousand and nineteen lórí olúwa ti padà ṣiṣẹ́ lórí tí ọjọ́ ìlú ọmọ ibẹ̀ gbogbo ní kókó sáré ẹ̀wà ibẹ̀ ló ti ń jayé ayé yóò ní parẹ́ ọ̀rẹ́ yóò wà bàbá aláàánú ni olú ọmọ ó ti yé yín gbé fún gbé fún àwa ní jókòó mọ́ torí pé kí ni àti dárúkọ ayédáadé àní jókòó mọ́ tó ibẹ̀ ní ibẹ̀ lálàyé wa àlàyé tí wá wà. ọwọ́ rí tó wà lè jù gangan ni pé kẹ́ tó lè rí Koko Zaria tẹ̀ ń wa ó dalẹ̀ kó wọ́n ṣalẹ̀ tó sí ọ̀dọ̀ wa báyìí àwọn alẹ́ tó jìnnà gan bí aago méjìlá aago kan tó tó bá ti wà fọlá ayédáadé ọ̀rọ̀ ayé àti ìwádìí àwọn akẹ́kọ̀ọ́ padà fi ń rí wọn. owó tí ó pọ̀ tí ó tọ́. ilé orí olúwa two thousand and nineteen wọn tó bẹ́ẹ̀. kí ni north shell nísìnyí he's not around no one's still around. yorùbá ta gbọ́ ni kẹsàn-án. ọ̀sì kò ṣẹlẹ̀ rárá. okay okay you know what i have his number Mark, as in ma pè wọ́n lórí phone. ọ̀rọ̀ ló ṣe sọ yẹn ẹ ṣe gbọ̀ntẹ́yìn. ok ẹ kò dé yìí ah, má mọ ọmọ rẹ lọ. wèrè lélẹ́yìn ni ah. ṣó mọ̀ pé sẹ́tẹ̀ wọn aláyé lélẹ́yìí. máa kọjá ìyá ah. rẹ̀. jọ kí ló ń ṣiyẹ́ òde tó mú múlíká fẹ́ ṣó ló ń ṣì ní ẹni. ó máa ń tọ̀ olú ọmọ ayédáadé wọn bí èèyàn re olórí burúkú yín mú padà bọ́ abáyé ah, tẹ́lẹ̀ jáwèrè ní gbogbo ọ̀rẹ́ sẹ́yìn. wèrè wà nù àwùjẹ o mo ti gbọ́ ilẹ̀ ń rí tiẹ̀ rè ìwọ náà lé ọmọ mu ìwọ náà máa ṣọ́ra àwọn tó ń lé mi àwọn tó lè jẹ́ kó ṣàìsí ni o. Ah, irọ́ mi lè. o lọ bí ọmọ lẹ́yìn sẹ́ ajọ́mọ̀ wa nílé lẹ́yìn kó lọ lọ kó lọ sẹ́ni wíyẹ. èmi ò lọ síbi kankan. báwo lọ síbi kankan sẹ́ ah, ajọ́mọ̀ wa nílé lẹ́yìn ò lọ sẹ́ni wíyẹ lẹ́yìn kí ló máa ṣe fún mi ló bá mi sọ. lẹ́nu ẹ̀. kó lọ sí ìkọ̀kọ̀. sọ owó tí bàbọ̀ sọ ọmọ bí ọtún tí bàbọ̀ tí bá tún gbá ilé fíìsì wọn fún ọfẹ jọ sọ ohun èrè ìyá ẹ tó bá ń pariwo rẹ lébi lórí àbí. ẹ kí ló sọ́ọ̀sì àwọn òbí tèmi pariwo bí wèrè àwọn òbí tèmi pariwo bí wèrè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn òbí ọ̀rọ̀ pariwo bí wèrè. ìyá tèmi wèrè. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. lẹ́nu ẹ̀. òbí mi. lọ́ọ̀dà lọ́mí lọ́mí tó bá ti bí ẹja àwọn fún ẹ̀fọ́ mi sórí màá bá ọ owó sáré àwọn onímọ̀ ọba ẹ̀ ìwọ sàrọ̀ mi wò fọwọ́ kàn mí lọ́bí lọ́bí kí wọ́n wẹ̀ wọ́n máa lọ kí wọ́n wẹ̀. ìwọ lọ fi ẹjọ́ tèmi sùn àwọn kókó sáré à àwọn ni ọlọ́kọ tèmi lọ́rọ̀ tiẹ̀. nice one okay all right i know what to do. wọ́n ní lọ sẹ́yìn. Ah! wọ́n padà wọ́n ní ilé ìṣòṣùpọ̀ wọ́n ní lọ fún wọn padà wọ́n ní ilé wọ́n á yẹ kó tó máa ṣe fún lọ ó máa ti lọ máa padà wá bá mi nílé náà sọ́gà mi ò tó nìyẹn. kókó kókó sáré àlọ́mọ tán sọ. ẹni bá fojú di ẹni bá fojú di. báwo wá ni ọkọ ẹkọ. jẹ́kùdẹ̀ nà ẹ mọ́. Ah, <laughs> ìyẹn kẹ̀ ṣó lè change ṣá. ó sì nà ẹ ẹ wò ó kó lè change ó ti di bárakú. ó máa ń jẹ́ nǹkan ìyá nínú fàtàjọ́ rẹ̀ náà cos bóre mi ṣe wà ó níwà ó lẹ́wà ó níwà rẹ̀lẹ̀ ó tún wáá jẹ́ ọmọ tó bí ní ilé eré tó ń fún ọ̀rẹ́ náà tún wá tún ra ẹ̀kọ́ àmọ́ ó máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn fún mi ó ṣe wà lọ ṣàgbákòrò ọkùnrin bẹ́ẹ̀ yẹn. ó máa ń wà bẹ́ẹ̀ nínú ẹ̀yin ọkùnrin ẹ má bínú sá o pọpọ ló bú mi. bí ọ̀rọ̀ popsi mi wọ́n ní àgbàlagbà tó ṣe wèrè láti kékeré tó fi dàgbà táwọn ọmọ kéékèèké lọ bá pé kó káwọn ní ọgbọ́n ẹjọ́ ọgbọ́n kí ló fẹ́ kọ́mọdé. àgbàlagbà tó ṣe wèrè láti kékeré tó fi dàgbà tó fi dàgbà. tọmọdé wa ni kó wá kọ́ ń lọ́gbọ́n. ẹjọ́ irú ọgbọ́n wo ló fẹ́ kọ́mọdé ju ọgbọ́n wèrè lọ. àwọn ọ̀rẹ́ hmm. yìí ọlọ́gbọ́n ni wọ́n. ẹ wo ṣẹ́ni pé mo kọ́ tó ń sọ kò kú sí òye mi <laughs> amúkùn ẹrù ọwọ́ ó ní kẹ́ wò sàlẹ̀ àti sàlẹ̀ tí wọ́n wá lókè. ọlọ́mọ yẹn ká ṣàgbákò kí ló wá wá dọ́dọ̀ ẹ̀. ẹjọ́ èmi náà kúkú àwọn pẹ́rẹ́ǹtì mi àwọn lọ́kọ́ mi sí gbogbo wàhálà tí mo wà yìí. pẹ́rẹ́ǹtì ẹ. àwọn ni àwọn ni. mọ́mì ṣé ẹ̀yin lẹ bí mi ọkọ mi èmi mo fi ẹ̀ irú òwò ni wọ́n á sọ lẹ́nu ẹ̀ ẹ̀ ṣọ́ pé ẹ̀yin bí mi amọ̀kẹ́ ọkọ mi ò ní ìyá méjì mi ni mo kókó bí ẹ. fine mọ́mí ẹ jọ nítorí tí ọlọ́run fi bẹ̀yìn ẹ jọ mò ń bẹ̀yìn ni tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀yin lẹ bí mi ẹ jẹ́ kí n fi láàrin sílẹ̀. ó dún fúnkẹ́ ọkọ mi kò ṣeé ṣe egungun tó wà lọ́rùn ajá ó ti di kólókóló kò ṣeé jẹ bẹ́ẹ̀ ni kò dẹ̀ ṣeé tú dànù. èmi ti wá bàjẹ́ báyìí má sọ bẹ́ẹ̀ mọ́ fún mi tí ò ní bàjẹ́ lórúkọ jésù. ẹ wo bọ́bọ́ ìkọ́ máa pa mí ni mo mọ láàrin dáadáa tó bá dé pa mí tán báyìí ó máa sá lọ ni ṣé o pé kóòtù ni. ọlọ́run ò ní jẹ́ ẹ̀yin méjèèjì ò ní kú lórúkọ jésù wo mo ṣáà ti sọ ìwọ tó wà nídìí fífẹ́ àti tútúká ẹ̀yin méjèèjì kò ṣeé ṣe. oh my god mummy can't you see i'm not happy and if I should just continue like this I'm going to die before my time <laughs> oh, I just continue like oh, this. ọkọ mi jẹ ọkọ mi ṣe wá mi kọ tó wà lẹ́yìn sí n máa pe láàrin máa bá sọ̀rọ̀ ó dá mi lójú wípé mo máa gbọ́ sí mi ah. lẹ́nu irú òní wáyé mọ́ ẹ̀wọ̀n ti sú mi ẹ̀wọ̀n ti sú mi ìyáálé ọkọ lórí má jẹ́ máa forí ìsìṣó ti gbọ́. oh my god pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣó ti gbọ́ máa gbọ́ sí mi oh lẹ́nu pẹ̀lẹ́ ṣó ti gbọ́ ah, má jẹ́ Hmm intimate friend ni dáàdì mi àti dáàdì títí as a matter of fact wọ́n jọ máa ń lọ sí pàtí papọ̀ ni same aṣọ náà jọ máa wọ̀ in fact birthday àwọn méjèèjì eh, wọ́n jọ máa ń ṣe papọ̀. ìyẹn kọ́ mọ̀ torí gbogbo wọn tó ń sọ àtọ̀rọ̀ yìí kò yé mi àṣírí tó wà níbẹ̀ ni mo fẹ́ mọ̀. Hmm. àṣírí hmm. according to my mom nǹkan tó yẹ kó yé mi ni wípé tí èmi àti ẹ̀ tá a bá fira wa sílẹ̀ ìsídà kó ń kú òun kí mi kú. ọmọ èdè sọ̀rọ̀ fún ẹ. Mm-hmm. Ah, kí lè bá mi sọ náà no no no mi ì tẹ̀lé gbà yín lọ́wọ́ yín ni ah, ah, pàtí àǹtí mi tẹ́pàjọ́ mú déètì yẹn ni ẹ tún ní ká tún sún déètì yẹn a tún sún. ṣé bọ́ọ̀ ló ìfẹ́ rí náà ẹ dẹ́pẹ́ ẹ̀gbọ́n mi fẹ́ẹ́ ti bìbí ẹ̀ mi ò kọ́ ti bìbí ara mi mi ò láìpẹ́ tẹ́ ṣe yìí o kátó pé ìní mi lásán ó máa bẹ́ẹ̀dì ni àánú o mi ò tiẹ̀ lè gbà ni. obìnrin yìí ah, ah, máa ní sùúrù ṣé gbogbo tó wà nílẹ̀ iná ṣé mò ń ṣeré ni mò ń ṣeré iṣẹ́ ìlú ni mo gbé dání ló fà á kò ń ṣe mẹ́tìrì pẹ̀lú pírẹsidẹ́ǹtì àwọn ẹgbẹ́ tó wà lókè àwọn òṣèlú gangan tí wọ́n ṣèlú lókè pé òkè ẹ̀yin àdìjàgbara o mítìn wà o látọ̀dọ̀ àwọn yorùbá o látọ̀dọ̀ àwọn olórí oko àwọn haúsá o olórí oko àwọn yíbò o ṣé àǹtí ẹ̀ ló máa fẹ́ máa ṣèkó mọ́ àbí ló máa fẹ́ máa ṣe pátí ni màá ní mi ò lọ àǹtí ẹ̀ tó yẹ pé àwọn fúnra wọn náà fà ẹ̀ lé mi lọ́wọ́ báyìí níjọ́gbéyàwó wa àwọn ẹ̀kọ́ mọ̀ pé mo lè ṣe bẹ́ẹ̀ fàǹtí iṣẹ́ ìlú ó yẹ kí n wà ní mítìn kan báyìí báyìí báyìí báyìí bí ṣe wà mi ò lè lọ èmi mo ní kí jáàgó lọ kó lọ àtẹ́ǹdì sí wọn <laughs> kò yẹ Mo wọn ṣe ròyìn bẹ́ẹ̀ o mọ̀ mí nà án mú wọn ṣe ròyìn bẹ́ẹ̀ má bínú. <laughs> kò lè wọ́ọ̀bù. àgbà <laughs> ah. ó ti ẹ̀ dáńkù jago ó dàbẹ̀ yẹ wọlé yẹn ẹ jọ torí ọlọ́run kí ló dé. ṣẹ́yìn lẹ́mú dèjì fọkọ mi ni ẹ́ so ọjọ́ ìyá ẹ̀gbọ́n ti tèmi ẹ tuntun jẹ́ ìdílé tiẹ̀ ẹ̀yin ló máa pa ọmọ always ṣé ọ̀pá ọmọ yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ èmi ò lè gbà yẹn fún yín lọ́tẹ̀ ah, olórí ẹ má bínú sí wa ẹ mọ̀ ni àlàyé ṣe ìgbà tó bá tó gbá ló ń jọba gbọ́n mi kọ̀ǹkan tó bá tó kọ̀ǹkan ló máa ń jẹ baálẹ̀ odò gbogbo eléyìí tí wọn bá rí àlàyé àwọn èèyàn nílé fò sókè ń gbòòrò ẹ understand nǹkan tó yẹ kó máa rí bẹ́ẹ̀ ni ẹ pàjá tó ń jẹ̀gbẹ́ tó bá ṣe sọ́kà àwẹ̀ fún ó lè yà aṣọ àlàyé ló lè ṣe. àwọn ló lè ṣe. as a matter of fact tíkẹ́ẹ̀tì ni mo ní kí n wá fi hàn wọn torí látòkè president ti fi tíkẹ́ẹ̀tì ránṣẹ́ wọn náà gbọ́dọ̀ dé lọ́la pé kò ń ṣọ̀tún lámú aláyé wọ́n dẹ̀ ní six days gan la máa lò. six days. ìyẹn ni mo ní ah, kó wá. no no no no ẹ bá bàmí sọ yẹn rárá tell me it's not true kí ló ń jẹ bẹ́ẹ̀ tíkẹ́ẹ̀tì kí ni. jókòó jókòó jókòó nú oh, jókòó nú jókòó ìwọ ṣáà jókòó máa ah. ń ah. kà. àgbà èmi fẹ́ sign out sí ẹnu náà eh, tàbí. ẹ kò sí wàhálà màmá rí ẹ̀ ń ta. ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ìwọ máa wọ̀ ọ́ rí i àwọn àǹtí ẹ̀ náà máa understand irú ọkọ tó fẹ́ ọmọ oríṣẹ́ tí mo gbé dání máa wọ̀ ọ̀rẹ́ṣẹ́ orí gbogbo n kò ní ṣẹlẹ̀ mọ́ jákèlè jẹ́ last kò ní ṣẹlẹ̀ abẹ́. wàhálà ìdí sẹ́nà máa gbowó mi á pè lọ́wọ́. máa pa ẹlẹ́kùn o káráyé ni mò ń wò máa ti pa ẹlẹ́mí ìmọ̀ ẹ̀dá. àwọn náà ló máa fi kẹ́wọ́ wọ̀ bí ẹja ibi tí wọ́n ti ń kí ìyálà já ẹ̀ ló. ṣé ẹ̀rọ ayélujára kò ní kí ló ń ṣe yín lọ. túmọ̀ wèrè màá gbowó mi á pé lọ́wọ́ ẹ. wà á gbogbo ètò ń ṣe yìí màá ti jẹ́ kán kígbe oró lé. sáriwo ọ̀gbẹ́ni dìde ó jẹ́ ká sọ̀rọ̀. ìdúró wo ni ilé àwọn ọjọ́ sẹ́kẹ̀ rẹ̀ láti bọ̀. wọ́n náà ti laminéètì ojú wèrè wá rìn inú àwùjẹ ó fẹ́ ké lọ lé yìí. lọ́nà àríkọ́ ti dènà sọ́ọ̀bù omi mú fún ìyá ọmọ tó wà lálẹ́ ní kókó sáré. bí kókó ti dè ó dà bẹ́ẹ̀ ti yá wèrè. Balẹ̀! Balẹ̀! Ó fà mú yìí. Ó sẹ́kẹ̀. Wọ́n yà máa tí ọ̀sọ̀dì mọ́ yín lórí. Ẹ̀sà ti rí ọ̀yìn ara ọ̀sọ̀dì. Kọ́kọ́ ti balẹ̀ o. Ó ti balẹ̀. Ilé ayé wa wà mọ̀ pé olórí là ń bọ̀ ní. Ṣáyí kù. Ha ha ha. kókó orúkọ lórúkọ ẹ̀ zagaza ìrọ̀lẹ́ ń pa ẹ̀ tó kàn. kókó kókó Zaria lọmọ tán sọ. ẹni bá fojú di ẹni bá fojú di ẹ jẹ́ kí n pè yín sákìyèsí kan dídúró yóò wà òkè o wọ́n fàwọn ti bẹ́ẹ̀sì láti àná ẹ̀ẹ́dẹ̀ lọ rìpọ́ọ̀tì ní police station ṣé ẹ rò páwọn ọlọ́pàá ò tí ì ní gbọ́ ni ó léwu tẹ́ ẹ̀ bá lọ o èmi fẹ́ gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ lọ sí police station kẹ́ ẹ lọ report fúnra yín ni o ṣé mo yí pé tó bá kọ́kọ́ lọ report làwọn ọlọ́pàá máa gbàgbọ́ ẹ má jẹ́ kán wá ẹ lọ síbẹ̀ ó léwu tí ẹ bá lọ o tí mo ní mo fẹ́ bá yín sọ̀rọ̀ ìṣẹ́ ọ̀rọ̀ mi ro bẹ́ẹ̀ o a ò ṣe o ọmọdé lọ́gbọ́n àgbà ni o aláìmọ̀ ro bẹ́ẹ̀ o. àlùtọ́ dẹ̀ ni o ẹgbẹ́ kọ́ complain àwọn ọmọ station yẹn àwọn ọlọ́pàá yẹn ẹgbẹ́ kọ́ complain ló máa ń gbọ́rọ̀ ẹ̀ o ń lọ sí sí sí sí ah, bá mi gbé oúnjẹ kó bá mi dé jọ máa jẹ kó bá mi dé jọ lọ́sọ̀ náà. ọlọ́pàá ọlọ́pàá arrest wọn ti tèmi ah, ah. ó lè ṣọ́ọ̀pù kò báyìí kọ́kọ́ jà. ilé ni larry sùn mi ì dẹ̀ rí tracy kò bẹ́ẹ̀ ní bọ́dì jà. Ah, ah, Time táàmù ogun ló wọlé lánàá yẹn náà. time time Do eh, eh, mi mi mọ time to tó wọlé bọ̀ ǹgbà tó wọlé kò pẹ́ tó fi wọlé náà bọ̀ dóò èmi àti àbára wa sọ̀rọ̀ living room ló wà èmi dẹ̀ wà ní bedroom mo uh-huh. lè dẹ̀ wà nínú yàrá mi ò dẹ̀ rí kí ó pè yàn àbí kí ó receive call eh, báwo ni ọlọ́pàá ti wá arrested. i don't understand i don't understand. ẹ ó yẹ kẹ́ mò ń tẹ́ máa ṣe síbẹ̀ yẹn ẹ sábà pé fúnkẹ́ ò lè purọ́. Ah, i don't understand Oh God! Elodie, o ọ̀nà ọlọ́pàá arrest ọmọ mi ọmọ mi láàrin kò ṣọ́dọ̀ ẹ ló wà ah. wò má wọ̀rì má wọ̀rì má wọ̀rì ẹ ṣáà ẹ show ẹ ṣáà fọkàn yín balẹ̀ dàpọ̀ inú ilé ìlú hello Tony ṣé o mọ ọmọ mi Larry yẹ Larry ọmọ mi ń gbọ́ ọ̀nà arrest ẹ̀ ṣé kò ṣẹ̀yìn lẹ́ arrest ẹ̀ ah ìwọ lọ arrest ọmọ mi ìwọ lọ arrest ìwọ lọ arrest Larry don't tell me to take it easy ẹ jọ̀ọ́ náà ṣé ọmọ ayé kéré lẹ pè ni tí mo ní mọ̀ wá ọmọ mi ọmọ yẹn fẹ́ẹ́ ti ní nọ́jọ láti kékeré tó fi dàgbà I know what he can do and what he cannot. ẹ ẹ ẹ tuba enough of all this nonsense enough of this rubbish adàwọn bẹ parọ́ níwájú ọ̀gá mi listen to me let me tell you police station ló ń pè mí okòó ṣe shoprite respect yourself please. don't ever tell me that again pátápátá ẹ̀ ọ́dọ̀ àwọn boys yìí kọ́lọ̀ tìmí náà wọlé the next time the town tell you that our boys ẹ eh, wọ́n embarrass ọmọ mi níṣojú ìyàwó ẹ̀ this time tell you that. and what did I do Ọ̀túnba what did I do kí ni mo ṣe I responded immediately ọ̀gá sir. I'm gonna carry out investigation me, I'm carrying my investigation mo ní pa ọmọ iná Told me all the time declare kì í oh you think because they call you Ọ̀túnba we respect you Ọ̀túnba Òde police station Ọ̀túnba Òde police station as a matter of fact àwọn tó ń pè lọ́túnba ní police station ìlú cell what? respect yourself. you see kí ló máa ṣe àwọn ọlọ́pàá ìgànnà ẹ jókòó síbí bá wọn máa ròyìn ogun fún yín ẹ dẹ accept ẹ bẹ́ẹ̀ ìyàwó mi tí wọn sọ yẹn òun lọ bá mi lẹtọ lọ pé ẹ wá arrest ọmọ mi. ọ̀gá láti ta ní salt ní sọ̀tẹ̀ ẹ ti máa nígbà àjọkọ̀ pé ẹgbẹ́ ẹgbẹ́ àjọkọ̀ wa ọwọ́ sọ̀rọ̀ tọ́lọ́pàá àjọ fún wa listen as a police officer we carry out our investigation and i make sure that go with our investigation thoroughly. you know what you're gonna do for me please give me your account details let me transfer two million naira for you so that you can confirm the truth person that did that wrong thing. hey point of correction point of correction ẹ fẹ́ bribe ọlọ́pàá ẹ fẹ́ bribe ọlọ́pàá ní police station ṣe mo kí ẹ tó do you know what an offence that is please Otunba respect yourself respect yourself àwọn ò ń gba bribe àwọn ò ń gba bribe. sorry sir Tony ṣé lóòótọ́ lẹ́yìn bàdá àti àwọn ọmọ. no sir yes he did i did not sir ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ we we we we responded to a distress call on getting to the place a rí pé oh, there was a murder a rí kan òkúta dẹ̀ rí a ní láti bẹ̀rẹ̀ lọ́wọ́ èèyàn tó wà around based on investigation ipe kí lọ́mọ̀ ń pa ẹ̀ and everybody ta bẹ̀rẹ̀ ọlọ́run Larry Larry ọmọ ọlọ́pẹ̀ kí ló yẹ ká ṣe as a police officer tí wọ́n bá jẹ́ police officer kí ni wọ́n bá ṣe is it not to arrest the larry Because tó lè ṣe nìyẹn then what's all this accusation. you do your job the right way. i been doing my job otuba. my son is innocent. you don tell me. get the two million naira and go and make your research. that is an insult of police don't ever say police and gba bribe and gba bribe omi. Tony Tony. sir. dàpẹ́ fàlọ́nṣẹ́ fún mi. fọlọ́nṣọ́ ti lọ sí special duty lánàá sí alákùrẹ́. Tony mo ní kó lọ pé fọlọ́nṣọ́ fún mọ́mọ́ tí mò ń sọ. ẹ fọlọ́nṣọ́ àti kidnapping ẹ ó ti lọ sí special dj iná lẹ́sẹ̀ pépà ìsà. fọlábí ni mo fẹ́ sọ ló bá ń pe fọlábí wá. fọlábí. ẹ bẹ́ẹ̀ ni. ok sir sir. ok. ẹ wo fún mi ní account details ń jà rẹ transfer two million sí. three two three two. three two. ma disgrace ẹ sí. èmi ò gbé o. go go go go go. Ah. kí ló ṣẹlẹ̀? tọ́ni lórúkọ tó wò bí mi fún mi mo gbọ́ra mi ní montana àwọn èèyàn ń pè mí ní montero based on who i be mr koko zaria you are under arrest. Ah, ah, sir ah, mo wá rí mo wá rìpọ́ọ̀tù lánàá ẹ wà ń bẹ́ẹ̀ ẹni sọ fún pé ṣe sojú mi lọ fi pààyàn tí mo jẹ́ kó kan báyìí báyìí ló ṣẹlẹ̀ sà èmi lẹ́sìn wá èmi lẹ́wọ́ mú yìí ó dà pé mistake ni ẹ̀ ń wò mí ràn yàrá lé. ọ̀gá ọlọ́pàá ẹ dákẹ́ má bínú o ó yẹ kí mistake ni o ẹ tẹ́ ẹ sọ yìí ládùúgbò yìí bàbá lánìí gbogbo wa pátá ni. shut up if you talk i wettle with bullet ẹ já wèrè ṣá. irú kan máa ń kírun ah shut up shut up officer má kí mi rẹ má kí mi rẹ dọ́kítà move move má disgrace ẹ sí. hey inside inside. o fi gbọ́ smart àbí ìwọ fi gbọ́ smart see based on who i be màá dín pẹ̀lú ẹ gan it's a problem. sàá ọ̀sán fẹ́ràn sàá ọ̀sán fẹ́ràn ọkọ̀ yé mi o my dì bí o èmi wá rí bọ́ọ̀lù shut up let him talk kò dàbí yí ẹ o dà pé wèrè ní ẹni if i have the permission of my dpo i will fire you here and you die. for what are you paid for what what. ìwọ for misleading the police or misleading ọlọ́pàá ìwọ pa àwọn èèyàn. o wá ti police station. èmi láti wá rí dpo dpo. o wá purọ́ mọ́ innocent boy tí o mọ̀ kankan àwa lọ arrest yẹn àwa fìyà jẹ innocent àṣírí ẹ̀ ti tú for me if if i if if you if you repeat that sir sir permission to shoot this man let him die now are you mad. dpo dpo bọ́lá ṣe ní mo ṣọ́ mi ìpawọ́ sá. ẹ ẹ ìfọwọ́ ọlọ́pàá ló purọ́. sá ọ̀rẹ́ o ní bẹ́ẹ̀ yẹ. okay listen à ń purọ́ mú ẹni nàbí now relax officer bring in the witness. Ah, ṣèyí arágbó. say shut up shut up ee ṣọmọ nìyí. ṣe yàrá gbòkó ní parọ́ ah, àjọ wa ni kò parọ́ ni ah, ṣe yí sọ́mọ mi ni. Eh, eh, bí mo ṣe ń sọ fún yín lẹ́ẹ̀kan yẹn wọn mọ̀ ọ́n mọ̀ pààyàn. Ah, eh, ṣe yí. àwọn bóyìsì wọn lọ́kàn ìyá létí lápá tó wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ ń gbogbo àwọn òkè ń gbọ́ ìbọn gan tó fi pààyàn yẹn gan wọ́n kàn fi sọ̀rọ̀ sọ̀rọ̀ ni wọ́n mọ̀ ọmọ pọ́ máa yìn lọ́wọ́ wọn ṣàkàrà báyìí. ṣèyí ṣèyí ṣèyí níbi ọlọ́run pa. sà tí náà ni mò ń ṣe yín ní ọ̀sẹ̀ kó bá lè dà. níbi òsà wíìkì tí wọn mi ti dìbò. ẹ ẹ búbọ̀ lọ́yìn last week oh you had a girl last week wo tíkẹ́mẹ̀ tí wàá di mẹ́ta báyìí mẹ́ta ni oníbọn oníbọn mú last week oníbọn mú last two week oníbọn mú last month ọ̀rọ̀ ti sọ̀rọ̀. ṣe yí o de ọ̀rọ̀ mi lọ sẹ́wọ̀n. this is the witness tó bá tún pè ṣe alágbóńbẹ̀ máa jọ́ lójú give me your sir permission to take this man to court on Monday and send him to jail permanently. Officer Tony. Sir. Permission granted. Thank you, sir. Hey, now take your test away. Now you get up. Get up, you. Are you, are you, get up. Get, get, move. You can, you can be to play. Go. Kodo, wọ́n sorun wájúmọ́ ti pakọ́ òtọ̀rọ̀ símọ́ láwùjọ ẹ máa jó sí jù o. irọ́ àgbáyé kan torú ń ta máa jẹ́ zinra. ẹ máa jó sí kẹjọ ṣẹ́ wò. ẹ bàbá. ẹ wá bì gbogbo ẹ ló wà ń bẹ̀ yín eh. èwo lẹ fẹ́. Eh. sórí bámi wá lé àfàtọ̀ ọ̀pá ẹ̀yìn eh, ti yẹ bẹ́ẹ̀ yẹn. eléyìí lẹ fẹ́. ní hundred naira náà ni. ọ̀rẹ́ dàmú ò ní chẹ́ńjì o. àì ah, má wọrí ìyẹn kéré gan. ìwọ sáà máa gbọ́ farabalẹ̀ tó bá ti bá mi ṣèkì ẹ̀ sórí àfàtọ̀ ọ̀pá ẹ̀yìn sórí eléyìí gangan gangan tó bá bá mi ta wàá kọ̀ ra bọ́ sí kọ́nà bẹ́ẹ̀ yẹn ti yẹ bẹ́ẹ̀ wàá kọ̀ ra bá mi mẹ́yìn wá màá kọ̀ rọra ṣe kéni. kì í bọ́ sí kọ́nà kí mẹ́yìn wa. bóyá ti bí ìṣíwájú ẹ̀ bóyá ó gbé dáadáa. mo fẹ́ tẹ̀ ìṣẹ̀ ó dẹ̀ kó ti yàwé ò ní ìyá lé ni. kí n bọ́ sí kọ́nà kó fún mi látẹ̀yìn kò ní dá fún ọ̀tọ́ ni ẹ. farabalẹ̀ ṣé bí wọ́n ló ń kiri bọ̀ wípé òkè ọ̀nà ìgúdè tí bá ti rọ́ gbogbo ẹ̀ pọ̀ ẹ nà ó ti yẹ kí n ra bọ́ sí kọ́nà kí n tẹ̀sí ẹ̀ wò mo dẹ̀ fẹ́ tẹ̀sí ẹ̀ wò dẹ̀ ń pariwo àbẹ́wò ni. ó dẹ̀ wé kàn ń ṣe o ti ya wèrè. m brown m brown náà ń pelé yìí. bẹ̀tú wọ́n jẹ́ ipò àǹkọ́ wọ́n lọ́yẹ̀ sí one thousand kò ní sá fún ẹ. ọjọ́ mẹ́rin wọ́n jẹ́ mo ní kí ọmọ òṣòdì kó bá mi bò ẹ́ àbúrò ń lẹ́yìn ni kò ní dáa fún tó ní ẹ. èèyàn tó wá lọ́dọ̀ mo tẹ̀sí ẹ̀ wò kí ló ń ṣe é. mi ìdí lọ́dọ̀ jẹ́rẹ́ ó dẹ̀ pé kàn ń ṣe olóṣù. má lọ jàre. olówó ibú wéèrè ah, olóṣù. màá wọlé tó yẹ ó mọ mí ni òrí wèrè òrí nǹkan tó pọ̀. tí bá gbá mú. ìlú táwọ̀ tábà ti ṣe bí ẹrú dẹ́rù ti ń ṣe bí ìjò ètò yan fandafanda lójú títì. ṣàkóso mo máa sọ fún yín ẹ kì í gbóhùn ah! ẹnu náà ẹ mú orúkọ tó ń pè wá ṣá ajìjàgbara àkọ́kí ń dídí jà tẹ́fẹ́ máa rí wá ń bí ta ti ń báwọn èèyàn fa wàhálà bí ta ti ń báwọn èèyàn ta ẹ má ti rí pé wọ́n ṣẹ̀wà ní tẹ́fẹ́ wádìí kí ló wàpù kí ló ṣe yín tẹ́yìn àtọlọ́pàá ẹ wá jọ ń kọjú ìbọn síra yín ẹjọ́ ń bára yín jà ẹjọ́ ń bára èmi ò fẹ́ rú àwọn kan báyìí ẹ má sọ wá lẹ́nu. àgbà àgbà tó a lè èmi ìbá ní ká gbọ́ tẹnu àwọn bùráì náà ó lè ní nǹkan tó ṣẹlẹ̀ kó tó di pé àwọn gan ta sáwọn ike yẹn torí mò ń gbọ́ àwọn kan tó ń lọ ń gbòdo lórí pé wọ́n mú kókó ẹ̀ understand mò ń gbọ́ nǹkan kan pé ó dà pé àwọn ike yẹn wọ́n ń ta sí kókó ẹ̀rẹ̀ mọ̀ pé kókó yẹn èèyàn wà ní kókó lè kóńkó kókó ṣàrí tó bá dàbí lọ́tọ́ bá rí kókó inú èkó kankan béèrè aláì kókó lè yan tàfa ó lè yan tàfa ẹ gbọ́. àlàyé ọ̀rọ̀ Koko Zaria náà ni wọ́n pé Koko Zaria àdéjẹ́ kó yọ pé Koko Zaria òṣòlè kò ń ṣẹ́ni tẹ́lẹ̀ gbé bí kan nu wọn tó tiẹ̀ lóhùn inspector tó ní àbí kí ló pe rẹ̀ bó ṣe dojú mọ́ ọkọ wá ní ẹ̀ tó ìbẹ̀rẹ̀ sí ní yìí wá nìyẹn ọlọ́run ní kalájẹ sára bíbẹ̀ ẹ̀kọ́ ni àbágbàbẹ̀ sọ́dọ́ bá lọ ìkọjú sí wọn nìyẹn tọ́jọ́ fà á nìyẹn aláyé. tó nìyẹn ò ṣeré rárá bàbá gbogbo bá ṣe ń gbìyànjú àti ẹ̀ tí bá wọn sọ̀rọ̀ ó yìn wá bẹ́ẹ̀ ni bàbá. ẹ jẹ́ ń pe DPO máa ń pe DPO àdúgbò yẹn sìn tó bá dijọ́ mi èèyàn máa ń kọ́rọ̀ ni kò yẹ èèyàn máa mọ bí èèyàn ṣe ń lanu sọ̀rọ̀ ni ẹ máa ti jẹ́ kó yá aláyé pé ẹgbọ́ gbà ló jẹ́ kẹyìn gbogbogbò síbẹ̀ ẹ mọ̀ pé bí tá bá ti gbọ́ pè ṣùn tà ṣùn ṣùn la máa yìn síbẹ̀. hello ah, <laughs> ẹ ti rí nọ́mbà mi ah, ẹ káàsán ah, mo ń gbọ́ nǹkan kan ni wọ́n ní àwọn ọmọ ọ̀dọ́ yín àti àwọn ọmọ wa pé wọ́n ń jà. Ja mo dẹ̀ pé àwọn ọmọ yẹn sì mo bí wọn náà bá nítorí ọ̀rọ̀ Koko Zaria ni bẹ́ẹ̀ àwọn ọmọọṣẹ́ yín wá gbé Koko Zaria. ẹ gbọ́ Zaria yẹn Zaria yẹn ò ń tó burú bẹ́ẹ̀ yẹn bàjẹ́ o àwa mọ dáadáa ó yẹ kẹ́ mọ̀ pé ò ní dá sí nǹkan tí ń bá mọ̀. Koko nítorí adìjàngbara wojú ọlọ́pàá I promise you màá rán ẹ lọ sẹ́wọ̀n. èèyàn gidi ni mí tó ń mú àwọn ajìjàgbara ìlú tó ń jà fún mi ní ìṣẹ́yàn burúkú èèyàn gidi ni mí àwọn olówó ń jà fún mi tálíkà ń jà fún mi tí ah, mo ṣẹ̀ ẹ́ gbogbo dorí kodò wọ́n sorun wájú mọ́ ti pakọ́. mo gbé yín lọ sí kóòtù ìmọ̀lẹ́ ayé ní iye rẹ̀ fún ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀rọ ọdẹ ìmọ̀jì. ọlọ́pàá ọmọ lórí tèmi kó jí sí kóòtù. ṣé ẹrẹ tó ṣiṣẹ́ yìí àti òun àti gbogbo àwọn fámìlì ẹ̀ gbogbo jẹnẹrẹ́ṣọ̀n wọn ó ní dá fún wọn. Ah, ò ní rárá ló lágbára ọlọ́run ọ̀pọ̀ mi. fi ṣe fún yìí n ò ní rárá nù kọ́ àkóbá àdábá orí mi máa jẹ ìrọ̀ adaba, keda mi máa jẹ rí àwa alákọ. àwa nú ayé àdààmú àti ìsọnù. aláwa nú ayé àsọnù àdẹ̀lẹ̀ sọnù. oṣòdì ló ń ṣẹlẹ̀. oṣòdì o. ọlọ́run only the others follow. follow follow follow wọ́n máa follow tó máa fi kú ni. ẹ̀yin tó ṣòdìyàn owó yín dà. ẹ̀jẹ̀ kára wọ̀ yìí o. àwọn ọ̀tọ́ ṣe bó ní dé òun bọ̀ o ire tó kò lọ́nà ló jẹ́ òpẹ́. ọkọ àwọn ọ̀tá ṣe bó ní dé òun bọ̀ o ire tó kò lọ́nà ló jẹ́ òpẹ́. òjò nìyẹn ìwọ òbẹ́ ní kò sọ̀tà o ẹni etí rí mo ní bó wọn bí ọ̀dà kan wọn. kẹ́sì ń kẹ́sì. ní ṣe òfò. bó dẹnu bàbá wọn bí ọ̀dà kan wọn. kẹ́sì ń ọmọ ọlọ́mù la pẹ̀rán o ọmọ ọlọ́rọ̀ ọlọ́gọ́gọ́ dẹ àfìgbà lọ́nà ẹ̀dọ̀mù ọ̀nà ìwú yẹn ti dọ́mù odò ọ̀tún àṣẹ̀ṣẹ̀gún yẹn ti dọ́mù odò ọ̀tún bá ń tẹ̀ ìwọ́jọ́tún mẹ́wù dèmi hmm. ṣé ìwú yẹn gba iye ojú ọ̀tún lọ ní nílé bàbá mi. ó ní sè é. ọmọ sí ọmọ bòrókò lọ́wọ́lọ́wọ́ oh, ìrókò òmùmọ̀ sí ó ti sọ pé ẹ̀yìn onírógun mọ́ ìjà òmùmọ̀ sí ó ti sọ pé ẹ̀ níríjà mọ́ ọmọ ọlọ́mú la gbẹ̀rán ọmọ ọlọ́rọ̀ aláṣẹ. Oh, oh, eh, eh, eh, ọ̀gá mi jẹ́ òní ta ọmọbìnrin rọ̀ gbọ̀dọ̀ rọ̀ gbọ̀dọ̀ tún mọ́. ìdá ìdá kàkàṣà kàkàṣà.

bó ṣe lọlé èmi náà lọlé ni ọ ní sí òfò ara ò ní ọ ọ ní bẹ́sùà ọ̀sẹ̀ adásù bọ́bá dásù ìbọn ọjà ọ̀gá. I have a client for us. My Chief Alabi ló ń jẹ́. Ẹ bá ń gbọ́ pé ó pọ̀ ní owó gbé ṣe kiri tí kọ̀ǹténà fifty bá wọnú Òṣòdì yìí máa ìlú ni gbogbo ẹ̀ ok she can n brain three four months ago ló fẹ́ third wife tẹ bá rí pátí tí wọ́n ṣe ní wedding yẹn ó dáa eléré márùn ló kọrin bí pop ṣe kọrin làwọn onífújì kọrin afro jùjù gan ògbẹ́yìn bẹ́ẹ̀ mo sọ fún yẹn ìdí tí mo ṣe sọ yìí pé mo fẹ́ ka visit máa yẹn visit Chief Alabi sìtì alukuran àlèmọ́fò láyé nìkọ́ a máa yí owó ọ̀pọ̀lọpọ̀ pátá. wow mo bí báyìí sórí mo ti gbọ́n pa máa yìí tẹ́lẹ̀. ẹ ti gbọ́n pa ẹ̀ àwọn orí ẹ̀ wà bẹ́ẹ̀ bọ́ mo really sure bọ́ sórí ìgbà tó ti wá sọ́nsìn pé o gbó owó dání o ti di ṣíṣe wo bí o ògbólógbò olè ní mi o ògbólógbò ẹbọra olè tó ń bẹ nínú ayé àjẹdẹ èèyàn má bì a máa kọ lẹ́tà sí i. lẹ́tà a máa kọ lẹ́tà sí i sórí olè tí wọ́n bá jà tí ò bá ti ṣe wàhálà ọlọ́pàá àti olè nínú ẹ̀ kò tí ì ṣe olè gidi ló ní mo sọ. correct ó sì jẹ́ nìyẹn hmm? ìjà ọlọ́pàá ní ìdúró tiwa torí àké tó bá ti mú ní ìdúró alápàtà hmm. tí àké ò bá ti mú alápàtà ò ní lè that's what's up. Money gang, come Money gang, come on! ọ̀gbẹ́ni Chief Alabi àwa ò lè ní o. dalẹ̀. à ń bọ̀ wá gba owó tí o bá wa tọ́jú nítorí pé ẹ̀tọ́ wa ni àwo ò ní sọ ọjọ́ tí à ń bọ̀ o bó ń wẹ̀ ọlọ́pàá bó ń wẹ̀ pe OPC àmọ́ kinní kan la fẹ́ kó mọ̀ tí o bá pe ọlọ́pàá níjọ́ tá a bá wá fún operation yìí gbogbo fámìlì ẹ pátápátá la máa pa àtìyàwó tuntun tó ṣe fẹ́. àti mo lẹ tẹ lẹ́tà yìí mo lẹ tẹ. àti kan ló fún mi ní lẹ́tà yẹn ní gate ẹ má bínú ṣe. ẹ gbé gbogbo ẹgbẹ́ sùn first time tó máa wọnú ilé mi ni ó ò mú nǹkan rẹ wá fún mi àti lẹ́tà olè lẹ́tà olè pàápàá báwo ṣe mọ̀ ẹgbẹ́ mi náà ni kò fún lẹ́tà yìí ẹ má bínú sí àmọ̀tẹ́pẹ́ nìkan ní ṣe ìgbà ládùúgbò yìí. ó rí bólóṣì yẹn ṣé jó ìyá wèrè aṣọ ti bẹ̀rẹ̀ táìtù àwọn tó gbogbo àwọn tó ń gbé ládùúgbò yìí tó fi gbàgbé mi nìkan ti jí. ẹ má bínú sí. ó dàbí àwọn eléyìí ò mọ mi o owó tẹ̀mí tí mo sọ́gùn fún tí mo tí mo làágùn sí tó ẹ̀yin wá sọ pé ẹ fẹ́ wá gbowó lọ́wọ́ mi ẹ má bọ̀ ẹ máa bọ̀ nǹkan kan ni mo mọ̀ tẹ́ bá wá ẹ̀ ní pé lọ mo fi dá yín lójú bẹ́ẹ̀ ẹ̀ ní pé ẹ̀ ní pé lọ bóbi èwo ni gbogbo òṣì yìí wọ́n gbọ́ wájú mi kó gbá dára rẹ lọ owó tẹ bá wá ẹ̀ ní ẹ̀ ní pé lọ ẹ̀ ní pé lọ. bébì ẹ mọ̀ pé inú ìyàwó àwọn mẹ́rẹ̀ẹ̀ta tẹ fẹ́ i'm the new wife and i'm one month pregnant ẹ jẹ́ máa lọ sọ. ṣàlàyé gbogbo ayé gbọ́. ẹ jẹ́ lọ sọ amẹ́ríkà kí n lọ rest ẹ jọ ẹ jọ. màá bínú sí ẹ o màá bínú sí ẹ o èwo ni gbogbo òṣì yìí náà mo ń bá láti ṣe nǹkan tí màá ṣe o dẹ̀ ń dí stop o ń dí stop dé wọ́n sọ yìí wọ́n sọ yìí ẹ ok màá tẹ bẹ̀rẹ̀ tẹ ìgbọ̀n ọlọ́pàá pàápàá wọn kọ́ mọ̀ sí ìgbọ̀n tó ń lọ. ẹ kí ni. kí lẹ́ni ẹ fẹ́ ṣe. ọlọ́pàá dàn. ẹ máa pa mí lẹ́yìn. ẹ pa mí ọ ní ká máa padà pàṣẹ máa pa mí ní. ọjọ́ ìgbà wa jẹ́ ẹ̀kọ́ yìí náà jẹ́ ẹ̀kọ́ kan tí wàá ṣe náà. ṣá àmọ́ àwa sùn lé ni àwọn èèyàn sọ pé wọ́n fẹ́ wá jàbí lólè ṣẹ́gun máa sùn lé ni. bèbè ẹnì kan máa fọ ọlọ́pàá ẹnì kan máa fọ ọlọ́pàá ṣẹ́fẹ́ pa mí ni tálejò bá dé bá mi lé mi ò lọ́mú ìwọ náà ló sọ pé àti pé nípa tí tó ń lọ jẹ́ ń ṣe tọ́jú tọ́mú tọ́jú tọ́jú ṣọ̀tàn àwọn tí ìfẹ́ kó bá mi náà lóore where is that ẹ wọlé ẹ wọlé jáde ṣọ̀tàn ah, ẹ ṣọ̀tàn. dúró wọn níbi tó gbèsè. Ah, ẹni ọmọ kówó lọ́wọ́ mi fọwọ́ bá bẹ́tà kẹ́kọ̀ọ́ pé fún ara yín fún un. Ah, ṣolójú àwọn tó wá kí wá ṣá lọ gbówó fún wọn. chief kí ló ń ṣẹlẹ̀ náà ṣé ọ̀rọ̀ owó ni we are your friends àwa máa bá yín gbé níbo lowó yẹn wà. ó wà ní rúùmù master bedroom ló wà. náà ti lọ gbé ó ti lọ gbé. òbí kí ló ṣe ẹ́ tó ń gbọ̀n bí jẹ́lẹ̀. ojú yín ni ojú yín tí mò ń ṣé mo fọwọ́ kan ẹ̀ ni. ọwọ́ kan mi kọ́ tẹ gbé dání ni. kí ló wá ṣe é. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. mo ní bp. Okay, sir. So confirm it. Confirm. You sure? Yes, sir. Are you fucking sure? Yes, sir. I think we're good to go. like ọ̀pọ̀lọpọ̀. I ah, know they are not my friends, they are my enemy. You need number one phone. I thought think maybe she's Sure. They are my enemy. Shh. Only for very Thank you, sir. I'll be right back. Ah, I, I, ah, okay, sir. Okay, sir. You are highly welcome. lọ Dubai darling please send me back to Dubai I'm going back to Dubai today I'm going back to I can't stay in this house. Grandma, láti ramala, tí mo tẹ̀lé, láti ṣe jollof rice, èwo lẹ fẹ́? Péré, àṣọ ẹ̀ẹ́dẹ́gbèsè ni. Ṣé àmà? àjọ agree ni adẹ ti ṣe gbogbo ẹ oúnjẹ ti wà nílẹ̀ jábúra. Ah, ẹ má wọrí mo ní fọ́ọ̀tì o dé junction èrò pọ̀ gan-an ah. èrò yapa àwọn ẹgbẹ́ wa kí mi ọlọ́run ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ máa fún yín lówó oúnjẹ gbóúnjẹ pátápátá anything anything tó yọ ń jẹ lẹ́nu everybody jẹ ó ti yẹ ló ah. lọ́ọ́ bẹ́ẹ̀ ṣé ò bẹ́ẹ̀ o kò yẹ ẹni tèmi. ó yẹ bó jẹ ó ti yẹ yìí àwọn ẹ̀fẹ̀ ya pa ni àkókò ni Zaria èrò fẹ́ pọ́n gbòòrò. ṣé àwọn wa fúlẹ̀sà. àdúrà wo ni ṣé máa lọ jẹ. ẹ̀rọ ó gbé wa o. ìwọ ti ọlá ṣáma ló ń jẹ o mo ṣì máa sáré ìṣàkóso àwọn àárín. o ti mú o ti mú ojú ẹ. wàá lè wà yóò lè jù. ọmọ ìlú ọmọ yẹn ó lè jù ó ti lẹ́yìn èyí kan wo a sì jẹ́ ń bẹ̀ ká ló páàkì sí jọ́sọ̀ yìí ló wá ń gara bí ilé ọlọ́dún dáhùn ẹ̀kẹ́ wá ṣe lọ́rùn rẹ̀. aláyé ọlọ́rọ̀ apá àgbàlagbà ẹ̀ mọ̀ yàn ẹ̀ kíyàn aláyé nìyẹn aláyé bàbá mo ti dé bíìsì ẹ̀ ń bẹ̀ yẹn. aláyé mo ń ṣe wọn kọ́ bíìsì lójú mi kan wá sí mi bíi ni ẹ̀yin ẹ̀ rojú ọjà kẹ́ mú yan ni ẹ̀ rojú ọbẹ̀ ni. everyday na Christmas. àkókò sáríà ni oyè yẹ kó rí ni ẹ̀ àbájú kò sí wàhálà o. ìwọ ni fẹ́ rí o. ó kì í di ọba. wọ́n wá rọ̀bù mi ni àwọn olè wá rọ̀bù mi o. lágbègbè nílùú yìí lọ́sọ̀dì kò sọ ọmọ náà tó ló mọ̀ ọ́ ti kù ẹni bá dọ́rọ̀ wá dẹ́rùn ògùn níbo. ìwọ ẹ kó yé wọn ni. Ah! ẹ má di owó ẹ má di lọ. aláìsẹ̀ ń ṣeré ni ah, ẹ má mú wa ṣeré ni ẹ má ga ṣe. àṣàpàlà. aláyé ọlọ́rọ̀ wọn ò lè gba kọ́kọ́. ayé wọn gba twenty million naira. Oh, oh. twenty million naira. aláyé serious yọ ní sùúrù. pẹ̀lú bọ̀. ọ̀hún ah, ló wọn kò bọ̀ wá bọ̀ wá. ọmọ ayé ọ̀rẹ́ oh, má bínú sáà kí lọ́kùnrin mi nǹkan tí mo tẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ ni pé èmi fẹ́ pe àlàyé kí ló kọ tèmi. òun náà ni fẹ́ sọ fún ẹ yìí èmi fẹ́ pe commissioner of police nísìn kó fún mi ní láìsẹ̀nsì ìbọn bí ò tẹ̀ ju mẹ́wàá kí n ra fún ẹ kò kò fún ọmọ bọ́ ìṣẹ̀gẹ̀ máa bá a. àlàyé ayé kọ́ọ̀tì káà jẹ́ kọ́ọ̀tì àwọn lè jẹ́. ọmọ kókó sáyà ọmọ ojú ọmọ ọmọ tó gbọ́ wọn kájà dọ̀bálẹ̀ kó gba pàkẹ́. ọjọ́ òun bàbá jẹ́ kókó sáwọn ọmọ ayé ń sọ àbáwọn òṣèlú nǹkan bẹ́ẹ̀ yẹn èyí ni ẹ̀gbọ́n kan lè sọ ọwọ́ abẹ́yìn bàbá gbé bàbá wa wọn ò dẹ̀yìn bọ́ ah, bàbá bàbá ó ejò lọ́ọ̀nù bàbá ẹni tó mọ nínú ṣe ni ọlọ́pàá lè bá lọ bá kò sáàwá bàbá wọn gbé bàbá wa wọn ò dẹ̀yìn bọ́ ah, nílùú yìí kò ṣẹlẹ̀ rí ah, tẹ́mi máa gbà sọ́dọ̀ kó máa gbà ní ọjọ́ kò jọ nílùú yìí bàbá bàbá ti jólè lẹ́kọ̀ọ́ ìbẹ̀rẹ̀ tóbi tó lọ́mọ lọ́wọ́ à ń bẹ̀ lẹ́kọ̀ọ́ olówó ló fi ṣẹ́gò síbẹ̀ kúndẹ̀ láti ní wọ́n jọra ibùsílẹ̀ tó mi náà bàbá ọba aládò bàbá olúọmọ ni bàbá dọ́rọ̀ ẹ̀wò ó ti yẹ ìyẹn olúọmọ ò fẹ́ gbogbo orúkọ bẹ́ẹ̀ ẹ má dọ́rùkọ bẹ́ẹ̀ wò tó bá ti dọ́rùkọ bẹ́ẹ̀ wò kí ni ayé ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ aláyé ẹni tó jẹ́ ni o wọn ń dọ́rọ̀ pẹ̀lú wa o ẹni ẹ má dẹ́rọ̀ ògún ni o bàbá ó yá. ẹ má dán wo mọ́ o ẹ wo bí ifá kan ló tún wá dá fún ilẹ̀ ẹ̀ lọ yẹra yín wò. Ah! ẹ bá wo bàbá yìí nọ ah, ẹ wo bàbá yìí nọ lẹ́kọ̀ọ́ yẹn tóbi tó olúwàwọ̀ ló wà bẹ́ẹ̀. àwọn kìsà àjọlé ayé kọ́ ibi tí ó ń ṣe yìí nà wáyé tí ó ṣe dáadé tí ó gbẹ̀yìn kù. sa ẹ máa kó ìwà tù lórí ọ̀rọ̀ yìí ṣé wọn pé ọlọ́pàá kì í ṣe babaláwo àti pé ta lè ń fura sí. máníjà mi ni ta ni tó fẹ́ fura sí òun ló pe olè kó wájà òun náà dẹ̀ ló pe olóko kó wáṣọ òun ni mo fura sí ẹ wo ó ń lọ bí déédé àsìkò yìí ni mánéjà mi gbé twenty million wá ká mi wọlé. àbáyọ sá ṣé òun gbọ́n sí ni àbó òun gọ̀ sí. láyé táwọn èèyàn ń ràn cashless policy ṣé kò sọ pé o wà educated o kàwé ẹ́ eh? dọ́bá dẹ̀ wà educated mo believe pé ò ní làákàyè rárá because èmi ò mọ nǹkan tó fẹ́ kí n fi owó yìí ṣe ṣé kí n lọ sún jẹ ni. ẹ má bẹ̀rù sá ṣẹ́rí bẹ́ẹ̀ náà ṣe náà lèmi náà ṣe rẹ̀ ṣùgbọ́n bí kọ́sọ́mà yẹn ṣe pè mí pé àwọn ń gbowó bọ̀ lọ́fíìsì lónìí mo lè sọ̀rọ̀ pé for the past five months wọ́n ti ń jẹ wá ní owó yìí tí n bá gbowó yìí kalẹ̀ kò tọ́pà ló jẹ́ kí n wò ní òkè let me just move down to the office to get the money from them mo lè ṣe gbowó yìí ó yẹ kí n gbé lọ sí bank street yẹn lọ sí saturday sir. oh that's true that's true that's true. mo tọ́ ọ pé tí bá gbowó sọ̀rọ̀ yìí ó láìpẹ́ pé pé ìwà mi lòó fò ní weekend ó dẹ̀ máa wà secure ló jẹ́ kí n gbé wá sí ọmọ ìbẹ̀rẹ̀ sàn. pẹ̀lú ẹ̀ náà àbáyọ ó ṣe búkú èyí tó fi gbé owó ìwà bàmí lé ó bá ti gbé sínú ọ́fíìsì ń bẹ̀ anyway it's okay it's okay ẹ má bẹ̀rẹ̀ sọ mo promise pé rẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́ and first thing monday morning as early at seven o'clock i come to your house to get the money my brother deposit ẹ̀ sí mi náà ṣọwọ́ sí. o bá a máa tẹ̀wá gbé ní fúru monday kó jẹ́ kó di next month níra ni. mo àwọ̀ ẹgbẹ́ à ṣó yá wèrè ni òun gbé twenty million wá wá bá mi nílé níbo ni kí n tọ́jú ẹ̀ sí níbo ni n fẹ́ tọ́jú twenty million naira sí inú bí mi mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí i ibi tí mo ti ń sọ̀rọ̀ sí tí mo ṣáà ń fáyẹ̀ ẹnìyàwó mi ti jáde pé kí n tèkẹ̀ ní. bébè kò bad náà mo lè gbé wálé it's not bad out there. ó bad. ó ah, bad àlejò. ó bad. ẹ àwọn náà ní ìdòwò nulẹ̀ ẹ na wọn ní ìdòwò nulẹ̀ ẹ mọ̀ pé promise mi ní owó kan last week fún Dubai shop mi àánú birthday ọ̀rẹ́ mi tá à ń lọ ní ìrọ̀lẹ́ yìí ọ̀rẹ́ mi Sonia ẹ mọ̀ pé ó ń ṣe birthday party a ní láti ẹ mọ̀ pé lérè mẹ́ta ló pè a ní láti spray owó tá a bá débẹ̀ baby. kí ló máa ń ṣe ẹ̀yin obìnrin ṣẹ́yìn òun tẹ́ bá ti fojú rí owó báyìí gbogbo ara yín máa máa bù máa ṣọ́ yín ìgbà yín lójú yín máa máa ṣẹ́ pàpàpàpàpàpàpàpàpà pàtí ó pe eléré mẹ́ta kí ni kí ni problem kí ni ìṣòro tèmi pẹ̀lú eléré mẹ́ta ẹ o ti rówó ń sìn gbogbo bọ́jẹ̀ ti ń gbọ̀n ó ti ń gbọ̀n ìgbà yín lẹ́ máa mọ̀ pé èèyàn jẹ́ ani sùírí bèbí ìgbà yín orúkọ tí bàbá òsàn yẹn lẹ́ máa lẹ́ máa máa pèèyàn àbúrò àbúrò ògbà mi ni mo mọ̀ pé tó bá máa fi di Monday sí tọmọdé inú fẹ́ ra gbowó yìí a ti reduce sí ten million. àtàwọn ah, ah, darling kí lẹ mí. travel kí ni mi ò mí wo ìwọ lè máa dán tiẹ̀ jàre. all right sir. o ṣe gan ni jàre. kẹ́ni nice weekend. okay Mama. okay. Yeah, take care. thank you. take Yeah dalẹ̀ àwọn ẹ̀kẹ́ mọ̀ pé mo ní láti lọ sí pàtí yẹn tí bá ṣe ń wọbẹ̀ kọ́mọ̀ pé ìyàwó chief ó wọlé eh, you see me like this before you get married to me you know you know I love fashion you know that. ṣàlàyé ṣàlàyé ah. ṣáà gbowó wọlé fún mi gbowó wọnú bedroom. my baby kò ju three hours sí manager mi lọ lọ́wọ́ tá à ń sọ yìí lọ́sọ̀ round àdúgbò à ń gbọ́ kòkòkòkòkòkòkòkòkòkòkò tatatatata ẹ máa rò bí jìtá lọ ta ni kí n tó ṣẹ́jú kí n tó fọ̀ wọ́n ti sọ round inú sitting room mi wọ́n ti wọlé wá bá mi ah, ah. èèmọ̀ rẹ o mi ò rírú ẹ̀rí ọ̀gá ọlọ́pàá wọ́n ṣe gbogbo làwọn èèyàn kò dẹ̀ lè ṣẹ̀yìn máníjà máníjà mi ló ṣe é so ẹ má wẹ ẹ má wẹ lómi máníjà mi ni kẹ lọ bá kẹ bá mi arrest ẹ. ẹ jọ̀ọ́ má bínú sá ó ti tó ìgbà wo àtọdún wo tí máníjà ti wà pẹ̀lú tó ti ṣiṣẹ́. ẹ wo ẹ fi bẹ̀yẹn lẹ̀ ọ̀rọ̀ ọgbà tó ti wà pẹ̀lú mi kọ́ là ń sọ yìí ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn o gbogbo mi ṣe fẹ́ jáde òun ló ṣe kókó fèmí bí ṣe wà yìí. ọ̀dà gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́pàá àti gbogbo àlàyé àwa náà ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ wo iṣẹ́ kọ́ action ni fẹ́ẹ́ rí. ẹ fara yín balẹ̀ ṣé bẹ́ẹ̀ tí wàá sọ fún wa àwọn ti ẹ fọkàn yín balẹ̀. Ah, ọkàn ò lè balẹ̀. gbogbo àwọn bọ́ọ̀sì yẹn pátápátá a rí pé arrest gbogbo wọn. please please ẹ má jẹ́ kó pẹ́. ẹ kò lè pẹ́. ẹ mi ò fura sẹ́lómi o <laughs> máníjà mi ló wà ń di ẹ máníjà mi òun ló ń ṣe mí ẹ ti gbọ́ kò sẹ́lómi tẹ́ ń wá máníjà mi ni kẹ́ lọ mú ẹ ti gbọ́ ẹ ṣe ok. ọ̀dà ọ̀sán ẹ̀yin kẹ̀ ẹ̀yin lẹ̀ ń bá àwọn tó ń jí owó ìtọ́jú owó àbí bá ṣe ń jí dọ́là sí yín pamọ́ ló ń jí pàǹtì lé yín lọ́wọ́ àbí. ẹ̀yin kẹ̀ ẹ wá kóòdù sí ibà yìí ẹ bìlí pé à lè rí kẹwọ́nù wo lè àmọ́ gbọ́ yín jáde àwa ò kí ṣe ọmọ ìjọba ìjọba làwa tẹ bá ṣòṣì àmọ́ pa ẹ́ níbọ̀dì. ẹ fi wọn sílẹ̀ hàn ní láyà tó mọ̀ àti jàyè lóye tán ní àrẹ̀ sí lọ àti gbó ta fẹ́ gbà á lọ sílé wa. bàbá alákòsíwèrè movement. brother. Oh ó She ọ ṣé bẹ́ẹ̀ ṣe ń kú just like that Anytime ẹni tẹ́mi àti ẹṣin jọ wà níjẹta ẹni àti just jọ wà níjẹta ní now wọ́n kàn junior just like that We lọ́wọ́ lọ́wọ́ àyíṣà wọ́n crazy what crazy girl. sars ẹ wá ṣé kò ṣe wípé àwọn ọmọ ọba yìí ti fẹ́ máa rí sí wa kò yẹ ká máa wò báyìí now not talk now. ọ̀rọ̀ jẹta ni wọ́n yìn be bíbá ẹ̀ èmi sọ̀rọ̀ àná èmi àti Julius sì jọ wà láàárọ̀ àná kódà àwọn olóṣòwò oúnjẹ tí mo jẹ ní canteen ni wọ́n sọ fún mi pé Julius just like that ah, ó ga o. ṣe rí àwọn kan son. máa ẹ̀dẹ̀ sọ pé àwọn ap ti rí sí wa àbọ̀ ti rí sí wa ṣe rí ìrèmi ṣe wáyé mi ẹ jẹ mi kó bí ìlú anybody wọn jẹ nǹkan tẹ́ máa sára sọ fún yín nìyẹn exactly ìwọ tó bá ń ṣe bí ọmọ mi pẹ̀lú wọn tó máa dé tó máa fáwọ́ pé o fẹ́ ṣù tó fẹ́ ṣù sẹ́ni à. but why you dey talk like this why you go dey talk like this you know say i be bad killer stubborn shooter but mi fẹ́ ká máa lọ pa àwọn innocent people ni mo ṣe ń sọ ká máa calm down now. ah. yes it's okay eh, mo ti gbọ́ nǹkan tí gbogbo yìí sọ. So. Now the information is this. Commissioner pe DPO. DPO then the meeting pẹ̀lú gbogbo our SARS heads tó wà unity. Inú commissioner ọdún. He is not happy at all. Crime rate nínú ìlú ìtì lọ high ó ti wà lókè àwọn agbọ̀n tá à ń ṣe SARS fúnra wa á mọ̀. What does that mean? Àti fi ṣe wa ṣeré o. Àti wà lenient o. O lè ní mind. O lè ní mind pa a member of the special anti-robbery squad unit ló sọ fún yín wọ́n ti rẹ́dì fún wa àwọn náà dẹ̀ ti rẹ́dì fún wọn báyìí. based on who I be based on who I be ọmọ tó bá dé ìyàwó ò ní sùn. òun náà gbọ́dọ̀ fojú bo òun o kò gbọ́dọ̀ fojú bo òun láìláì. kò ní sùn kò ní ṣe gbọ́ mi as the leader of this squad six henceforth gbogbo lè ta bá ti mú kọ́lọ́mù madé station máa fún yín lẹ́ example for example tọ́ba mú òlé ten apá nine ẹ̀ta awakọ̀ one ṣẹ́ni náà tó kù yẹn a máa mú wá sí station awakọ̀ statement after statement two hours after statement awakọ̀ òun náà kó lọ jẹ́ ọ̀nà ẹbí ẹ̀ tọ́ba ṣe bẹ́ẹ̀ only tọ́ba ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ lórí ọbẹ̀ sí máa respect wa àǹkọ́tà lè bá ṣe nìyẹn that aside senator boys mẹ́fà kan ta pa ní last week ìkànnì àwọn tó escape me mo ti gbọ́ information sí ó wà ní àdúgbò sí. mílíọ̀nù lẹ́gùn let's go let's go. odò nílé lálejò ẹkún adé ọ̀fọ́n olè jà àgùdà. ẹ sífàlàbí gẹ́gẹ́ bí mo ṣe promise yín àwọn ọlọ́pàá a takuntakun nígbà tí ọlọ́run fẹ́ ṣe àríkànmú náà tó wá rọ̀bù yín. good èmi jẹ́rìí àwọn ọlọ́pàá lù yìí mo mọ̀ pé tán bá fẹ́ ṣiṣẹ́ wọn máa ṣe ẹ̀yin wọn gbẹ́ máa ṣiṣẹ́ yìí. ẹ jọ tí wọn bá mú ẹ náà dé ṣé ẹ dá mọ̀ dáadáa. ó dá yín lójú. ó dá kò burú. mo dá mọ̀ dáadáa kì í dẹ́yẹ pé mo dá mọ̀ mo dá gbogbo wọn mọ̀ ni. ẹ dá gbogbo wọn mọ̀. oh yes oh yes. officer bring the accused. báwo ẹ ṣáà yìí. ẹ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ ó ń ṣe ẹrù ẹ̀. sọ́sà. chief. Zaria. ó ń ṣẹjú ẹ. ọlọ́pàá ẹ rí yàn mú ọmọdé yóò ṣọlẹ ẹni tó ń dáàbò bò wá ládùúgbò gangan lẹ́mú yìí. ó ń ṣẹjú ẹ. tẹ́lẹ̀ yóò bá sí ládùúgbò àdúgbò wa ti di nǹkan míì fáwọn olè. ah Zaria ọmọ dáadáa lélẹ́yìí o. ah ah chief ẹ̀dẹ̀ ṣọ́ pẹ̀lú kan tẹ́ ń sọ yìí because a ti dì pẹ̀lú àwọn olè gan kò sí yàrá táwọn olè lè dà àwọn lè ṣe báyìí àwọn lè ṣe báyìí àwọn rábàsì mo mọ̀ nǹkan tí mo sọ sà ṣẹ̀dẹ̀ ṣọ́ pé ẹni ò sí náà tó arọ́bù yín. i'm very sure. àgbọ̀nsá pé èèyàn ń ṣọlẹ̀. Ah. ẹni sọ̀rọ̀ ṣé o dá yín lójú. ó dá mi lójú. ok tó bá rí bẹ́ẹ̀ ọ́fíìsà. yes sir. ó yá lọ gba statement yẹn kẹ́ ẹ release immediately. all right sir. Zaria eléyìí ò sì ní lára wọn. bí ẹ dá mọ. ọmọ dáadáa ni eléyìí kì í ṣolè rárá àti rárá ni. ọmọdé yìí olè tó ti múlẹ̀ fún wa gan-an ló ń lọ níwájú yẹn ẹ wù ẹ má ẹ tí ṣé lè lẹ mú tẹ sọ pé ẹ mólè ẹ mólè o. bí ẹ dá mọ. ọmọ dáadáa ni eléyìí ọmọ dáadáa lélẹ́yìí eléyìí gan-an tí bá ti rí lọ́kàn mi ń balẹ̀. ẹni tó jó ní ìfọ́n tí ìfọ́n tú kí ni wọ́n máa jọ léjìgbò kó má bàa ya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ ọjọ́ àjùbà là ń rántí àdá ọjọ́ kú erin là ń rántí ọ̀bẹ ọjọ́ tí ogun bá le òun là ń rántí ọmọ líle lóòótọ́ olórí ti pàṣẹ pé ká lé lò. àjìjàgbara tọkàntọkàn. lóòótọ́ olórí ti pàṣẹ pé ká lé lò ká tutù bí àmù ṣùgbọ́n aláìmọ̀ wá wò pé tá fi wèrè lẹ̀ sìnkú ìyá ẹ̀ ó ṣeé ṣe kó sún jẹ o àwọn Brian hàn fún àyẹn tá a bá ń sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ pé kò kàn wá ó lè padà kàn wá bí àgbò kó má lọ di nǹkan tó máa wọlé sí wa lára. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. lóòótọ́ nígbàkejì olórí wí nígbà tá a ṣe wá látòkè yìí la tó lè ṣe nǹkan kan nínú ilé tí mo ń gbé tí wọ́n mọ orúkọ tí mo wà wọ́n mọ bí mo ṣe jẹ́ àwọn ọ̀sán wẹ́wẹ́ olè àwọn olè kéékèèké wọ́n dẹ̀ wọnú lé gbé jẹnẹrétọ̀ tí mò ń gbé ṣùgbọ́n nígbà tó jẹ́ pé òun ológin ní òsùn wọn ní dàbára ṣé bí wọn ò fẹ́ gbóhùn wa ni ilẹ̀ gbé kéékèèké ṣe ń ta gbogbo aráàlú adẹ̀ ti dákẹ́ ní báyìí tí wọ́n ti wá fún wa láṣẹ ah! <laughs> ẹni tó bá dẹ́rú ẹ̀ lára wọ́n mọ̀ wípé ó do ṣe tó fẹ́ gbé iye bọjà tó bá lágídí lọ ah! olórí lákọ ni gbogbo wa wà bí ìbọn o kò sọmọ ojo kankan nínú wa ajìjàgbara. tọkàn tọkàn. ẹ ṣe ẹ̀kọ́ àtótóbi mo wọlé bá igbákejì tó ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ lóòótọ́ ni gbogbo tó ṣẹlẹ̀ kò sí pé kò yá wa dán wọ́n mọ iṣẹ́ wa ní gbòòrò wọ́n mọ orú èèyàn tá a jẹ́ àwọn tá a pè ní bàràwọ̀ yìí náà wọn ò lè wojú wa. wèrè wọn mọ mọ́tò aláyé. <laughs> àwọn tá a pè lọ́fọ̀ọ́ yìí wọn ò lè wò wá wọn tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́rọ̀ bá wá rí báyìí táwọn ọlọ́pàá fún ara wọn pè wá tó bá wa ṣe mítìn pé ókè o ẹjọ́ o a ní ìdíyìn afẹ́ lò yín o káwọn náà lè lò ká respect ara wa torí mò ń gbọ́ pé commissioner of police fún ara ẹ̀ ó ti pe gbogbo àwọn DPO àdúgbò pátápátá pẹ̀lú pàápàá àwọn SARS ó ti bá wọn ṣe mítìn pé òun ò fẹ́ gbọ́jà láàrin wọn àtàwa tó tó bá jẹ́ bẹ́ẹ̀ kí la tún wá káànú láìlò ní ṣùgbọ́n tẹ́ ẹ bá ní ẹ fẹ́ mú olè ẹ fẹ́ mú bàràwọ̀ ẹ fẹ́ mú ọlọ́ṣà ẹ jẹ́ ká mọ̀ pé ọlọ́ṣà ni ẹ jẹ́ ká mọ̀ pé bàràwọ̀ ni ẹ ṣe fáìndìsì dáadáa kẹ́ tó lè gbé gbèsè kọ̀ọ̀kan ìwà ṣe pé torí pé fún alágbára ń sìn àjìjàgbara ni mí o ládùúgbò wàá kọ́ àwọn bọ́ìsì sẹ́yìn èèyàn ń bọ̀ láti patí ẹ̀dá dúró àgbà nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ àṣe bákan. àjìjàngbara eh, eh, eh, ò fẹ́ bẹ́ẹ̀. kó sí pé èèyàn kan máa ń sọ pé àjìjàngbara ni mí èmi àtẹni ìjọ fẹ́yàwó jẹ́ ká lọ ọbẹ̀ ká lọ bàjá àwọn bọ́ìsì kan ń jà ládùúgbò àwọn abáwọ̀ zone commandant kan pé wọ́n lọ ṣàánú mi wọ́n lọ ẹ̀pù mi kẹlẹ́ bá mi bá jà wọ́n náà tẹ̀lé wọn mi ì fẹ́ gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀. àjìjàngbara ò fẹ́ bẹ́ẹ̀. Mm, mm, mm ìjẹ́gbọ́ ọlọ́run a máa fún wa ṣe a ti jagbára tọkàntọkàn. help ni mo bá wá sá. mi ìdẹ́fẹ́ kẹ́rí pé nítorí pé mo mọ̀ pé owó wà lọ́wọ́ yín ni mo fi wá. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yí ọ̀gá ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nìyàwó mi wá. kí ló dé kí ló ṣẹlẹ̀. Ah. ibi tó serious dé our doctors normal carry out major operation as soon as possible pé kí n make deposit of three hundred thousand ṣùgbọ́n ọ̀gá mo yé ń bá yín sọ̀rọ̀ yìí okó kí n fara pamọ́ fẹ́ni tó máa sìn one hundred and fifty thousand naira ló wà lọ́wọ́ mi láyé lọ́rùn ọ̀gá ẹ̀jọ̀ ẹ̀ ṣàánú mi. one fifty thousand no no no no jókòó Joko, àbáyọ wọn ní ìṣọmọ bẹ́ẹ̀ ẹ ẹ ọ wà á ná àwọn òṣìṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí one fifty sá ó kéré nìkan tọ́lọ́run lè ṣe fọkàn ẹ balẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣọ́ ti gbọ́ àlàáfíà ìyàwó ẹ òun ló ló wà important sí mi ẹ̀yin ò ṣe problem ẹ jẹ́ kí n dúró dè nínú bọ̀. ọlọ́run bá mi tuntun yín náà ṣe sá. ok ok. ṣé mr tony ni mò ń bá sọ̀rọ̀ head of sars operation fine ẹ ṣé falabi ló ń sọ̀rọ̀ ẹ ẹ èmi ni èmi ni ìkànnà òun olè tó wá jà mí ó wà lọ́dọ̀ mi báyìí báyìí báyìí mo sure mo sure hundred percent sure yes yes okay okay okay mama expect me. all right there. Okay. Um, uh, mo ti kọ́ọ̀lì yàn tó máa bá bá mi gbó yẹn wá. Ah, ẹ ṣe mọ sàn ọlọ́run tó ti ń ah. má jẹ́ ń bẹ̀ jà o wọ́n ní kó má kúnlẹ̀ mọ́ èèlò ní one fifty thousand o mọ̀ pé owó ṣòro láti gbé sílé. bẹ́ẹ̀ ni sàn ó tán ni náà. wọ́n náà mọ̀ ó mọ̀. very well sir. so fọkàn kí ló fẹ́ jẹ. sir ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló bá mi sìn kí n tiẹ̀ kọ́kọ́ lọ make deposit yẹn náà kí wọ́n ṣe pé ok wọ́n ti bẹ̀rẹ̀ operation and then bó ṣe wà báyìí mo tiẹ̀ ti lose balance. so o nígbàgbọ́. Ah, i believe sir. mo ní wọn gbogbo bọ kó fọkàn ẹ balẹ̀ kí ló fẹ́ jẹ tẹ́lẹ̀ mo for now sir. ó wà okay. very well. come in. Tony Tóní lórúkọ táwọn òbí mi fún mi mo ń pera mi ní Montana ọyàn kan ń pè mí ní Montero based on who I be you are under arrest. Under arrest? For what? You! Another question. Any other question? No! Officer, arrest him. Look here. If you like, run. If they buy your papa well, no run. I will use bullets to bath you. Pictures. Move! Get, go like. This way! Go. This way! This way! This way! This way! Come now back! Ẹ máa bá a ní station later. A máa ní statement yìí. Okay yeah, yeah. I'll join you soon. Ah, ah, ah, ah. Àwọn èèyàn ṣe wọ́n ṣe burú báyìí. Lẹ́yìn ìgbà tó gbé mi lówó twenty million naira tí wọ́n ń ṣọmọdé owó ó tún wá bá mi kì í fún ẹ one fifty ìyàwó ẹ fẹ́ ṣe operation ṣé owó ò lè ní máa gbẹ̀ ni on top of my money o. Ẹ̀ẹ́n ah wàá pẹ́ lẹ́wọ̀n èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ wàá pẹ́ ní ẹ̀wọ̀n eléyìí ò lè bọ́ ń bẹ̀ fámílì àwòtì ní nǹkan tí màá ṣe fún ẹ fámílì ẹ máa wòtì. joyè tọ́lọ́wọ́ tí kù lẹ́yìn lọ báyìí ó dà ẹ̀rí dúró àwọn dà ìbọn ọlọ́pàá ló sáré yìí kí ló lè tó yìí. ẹyọ ẹdá pọ̀ èmi kọ́ ẹdá pọ̀ yóò lọ kí ló ṣẹlẹ̀. àwọn olè ni o àtijọ́ tí mo ti yí gbẹ̀yìn ọ̀sẹ̀ ọlọ́pàá yìí n ò rí ìbá náà rí orí fògbọ́ ni. èyí tẹ̀ sọ náà jíjẹ rẹ̀ sáré báyìí. Ah, ọlọ́pàá sáré tàbí bẹ́ẹ̀ kú. ọlọ́pàá kò fún ọ̀pá kí n dọ́wọ́ mi. àwọn ọ̀dà ìlú tó lọ́ba tó ní dóye tó lọ́mọ tó kù lẹ́yìn bàbá yìí ó dẹ̀ ní dúró. ẹ̀yin ni ẹ̀yin ni àbí ẹ̀yin ni àbí ẹ̀yin ni àbí ẹ̀yin ìmọ̀ lóṣòdì. ǹgbà wọn ló ń jẹ́ kókó sáré à ìwọ ló ń tákù mi wo bí báyìí o èmi ò gbólógbò lèrè o tó bá tákù mi o tákù kú o tákù àrùn. tábà ti ń dún tó bá ń dún ikú máa pa àwọn tó ní ẹ. bólú sọ́kà bó lórí burúkú làwọn tó ní ẹ. ẹ̀yin ò mọ̀ pé tájọ́ bá lo ogún ọdún ẹran ògún ni ẹ máa jẹ̀lẹ̀ ẹ̀yìn ẹ kọ. òkú pa àwọn tó ní. ẹ dàgbà bọ̀ wẹ̀rẹ̀. Ah! Oh yeah, oh yeah, oh yeah, oh yeah. come. I don't like the silence at all. Èmi nígbàgbọ́ a desperate situation demands desperate action. What's the next line of action? Kill a fish, fẹ́ ṣe báyìí? Kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí? Ah! Zaria! Koko Zaria! Ó ga gan-an o. Bọ̀bọ́ ìdẹ́sà lágbára dánwó ọ̀lẹ. Bọ̀tẹ̀ má fọ̀ òun gbọ́gbọ́ fẹ́ wàhálà that's why tó ṣe sá fún wa ẹ jẹ́ kó yé e pé egbé gan ò jẹ́ sí lọ o àjàbùkún òjò pọ̀lọpọ̀ ọmọ ènìyàn kò sí nǹkan tó ń pè ní àfẹ́ẹ̀rì lẹ́yìn kéèyàn rí gbó tó bá tóbi kéèyàn dẹ̀ bẹ̀rẹ̀ síbẹ̀ bó ṣe wà ibikíbi tó bá wọ̀ a máa bá débẹ̀. kó máa fọ ọ̀nà kó máa rọ́wọ́ wa ó standard kan àló yà mí lẹ́nu mo fọ́ láríà mo fọ́ òun. ó jọ mi lójú gan mi nílùú ẹ̀rí títí sí ìta ṣìyẹ sọ̀rọ̀ yìí. ó yà mí lẹ́nu gan-an. àbí ẹni pé. o o o ha ooo ẹ wo bí báyìí ògbólógbòó lè lè ní o ògbólógbòó lè ẹ̀bọ̀ra ti ń bẹ nínú ayé ajẹ́dùn èèyàn má bì ooo kí ló ń ṣẹlẹ̀ gan-an ẹ wo bí báyìí ẹ má ríro á rí ọwọ́ mi láìpẹ́. money gang. kàpọ̀ ọ̀gbọ́n. wọ́n ní ìwà alákọ́ ló ń kígbe bódó nílé lálejò kìkìdá ẹkún ni wọ́n máa sun ah! nílẹ̀. ẹ tá ló bá mọ̀ mọ̀kò rán ní mo láti kó tá a ṣe fún. ọ̀rọ̀ rẹ ti yé mi ẹ fọkàn yín balẹ̀ o ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin yá o ẹ̀yin ìyá dúdú rẹ̀ gírẹ́gí ti bẹ nípò ọlájà rẹ̀ o ẹ kẹsẹ̀ kan rọ̀ ẹ fẹ̀yìn tí gí ó ṣe òye agbára ibi tọmọkùnrin ọ̀hún gan sí ẹjẹ́ rí àwòfin ti kàró ó yá ẹ lọ rẹ gbé wá. ọ̀rẹ́ báyìí ọ̀rẹ́ bọ́ọ̀lù àfàkásọ̀ fún ọkùnrin tó wà wá. Oh, sọ fún mi pé ò ń bọ̀. owó mi ò wá òkè rárá. kí ló ṣe. ṣé o lè bílíf pé àyíǹde ni mò ń wá látàárọ̀. àyíǹde. ní èní kò tí ì síbi tí mi ò tí ì wá àyíǹde dé. níbo ló lọ. báwo mo yẹ fẹ́ mọ̀ àyíǹde fẹ́ pa mí nítorí ẹ̀nà mo ṣe ní kí n wá wò lọ́dọ̀ ẹ bóyá màá bá ń bíbà. kò sí lọ́dọ̀ mi kódà gan mi tí kò fi rẹ̀ ládùúgbò rárá lé ni. Ah. ibo láwa lè wà lọ. tèmi bá mi bó mo fẹ́ wáyìndé sí báyìí. ṣé wàá malik ẹ̀bà ṣe ẹjẹ́ ń tètè lọ́jọ́. olúwa ń ṣe irin ṣùgbọ́n ọ̀rẹ́ mi má ro ọmọ wo ò ní sọnù ṣùgbọ́n tẹ́mi náà wá dẹ̀ tiri màá pè ẹ́. ibùdókòwò ìwọ lè lò báyẹn tí kò ṣe mo lè máa fi wàhálà pààyẹ ẹ̀ báyìí pẹ̀lẹ́ wàá rí o bọ́lá lè wá lọ ó jáde ní òye látàárọ̀ yìí báyìí nígbà ní ti ṣọ́ọ̀bù kan. Gracias. Tchau, Tá bom. Tanto. Tanto, filho. Não, filho, filho, filho. Tanto, tanto. Tanto, tchau, Ah. Bravo. Bravo. Two, three, two. One, two, and two. One. Double. One, two, two. One, two. One, two again. One, two, step back. Two. Run. One ball. Go back. One ball, go. Go back. One, two, and two. Hey! Hey! ọ̀rẹ́ mi ṣòtí ọmọ tí mo ti ráyè mi. Ibi ni mo sọ fún ẹ pé mo ti máa ah! rí lójoojúmọ́ òun rè ṣó ti rí. Ayé mi torí ọlọ kí ni mo rà nígbà bọ̀dà. Ẹ jọ kí ni mo rà nígbà yìí tí mi ò sọ owó tẹ ṣe fẹ́ pàtẹ mi jẹ́. Ẹ jọ kí ni mo sọ fún yín pé ó ṣe mí tẹ fi ń kọ́ mi lẹ́sẹ̀. Ṣé mo ní pé kó lọ bá mi sin owó ni? àbí kó lọ bá mi fìjà gbowó lọ́wọ́ àwọn èèyàn tẹ́fí dídì dídì kẹ́hùn kẹ́hùn kúlẹ̀ àbí amọ̀tẹ́ ní kọ́mọ mi máa kẹ́sẹ̀. ẹ lè sọ̀rọ̀ ni. fún ara ẹ̀ náà ló wá tó lóun fẹ́ kẹ́sẹ̀ mo ṣe ń kọ́ lẹ́sẹ̀ wọ́n lè wà kó tí gbogbo àwọn tó bá ń jẹ̀ṣẹ̀ lẹ́mọ̀ bóyá ọmọ ta lẹ lẹ́ṣẹ̀ tẹ́ bá wà àwọn matazin Mayweather Anthony Joshua ọmọ Ìjẹ̀bú ni ó ń kọ́ ẹ̀ṣẹ̀ ó dẹ̀ bí bí Koko Zaria ṣe wà gbọ́ mo ti kọ́ lẹ́ṣẹ̀ ó gùdù dáadáa sábọ́mọ iṣẹ́ tà ìgbà yẹn tẹ tà fún mi. wàhálà ní jèrè fún tẹ̀sán ni wọ́n máa ta ọmọ yín sórí gbá ọmọ tèmi pa mí òun ló pa mí kò ń ṣí ẹjọ́ so you i count one two three oya move. Mama, I'm not going. You are not going where? You go go where? Let's go. Let's go. Join. You are not going. Join this thing. You are not going. I know you are going to school, Abi. Oh yeah, move. Me ò ní drag yẹn Don't let him find n I will just slap slapping now. Move, John. You are not going. You are not going. You are not going. Imagine àwọn àwọn àwọn àgbà yóò lórí burúkú. Báyẹ̀ ní jèrè ọ̀ yóò lórí burúkú má dàgbà. Obìnrin yóò dàn bóyá mo ṣe bóun. But. Continue. One. One, two, three three three two sharp one three two change round one two one two one two sẹ́bà méjì òkúńbọ̀ òkúńbọ̀ one two ball go one two one I fúra sẹ́bà. mo ń gbé wọn nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ mi yóò yé mi. ẹnì kejì sọ́fìn ọ̀là kejì sọ́fìn ṣé kejì nìkan ló wà lọ́fìn àyìndé ṣùfẹ́ bàbá mi ni àyìndé kò máa fara pamọ́ fẹ́ni tó máa sìn èmi máa níyẹ̀ ó máa lókè mi lẹ́yìn ọ̀run torí ọlọ́run ọmọdé yìí ó dẹ̀ pariwo ó lágbára ó lágbára ó wọ́n ní àwọn olè wá síbi tẹ̀ wá lánàá èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́pàá ìwọ nìkan ni bọ́ ọ̀ràn jọ ibo ló ti rí agbára títì ẹ kí ló dé tí wò ó ṣe kú láàrin wọn mo mo mọ nǹkan kan mo dẹ̀ lágbára kankan àbí. bàbá mi o bàbá mi ayédáadé o. ní sùúrù má sà ṣorégún tó ń wo eégún ayédáadé ni kò ń léyàn kò ń ṣèkọ̀kọ̀ fún yàn igun alálùbáríkà àdúrà ló máa ṣe ń tiẹ̀. inú yóò dùn àṣẹ ẹ̀rí náà àṣẹ ẹ̀rí lò àṣẹ ẹ̀rí jẹ àṣẹ ojú òní tì yín àṣẹ ojú òní tì yín àṣẹ. ayédáadé bàbá mi o. ìwọ eégún tó ń bọ̀ yìí kò rẹ̀ fún mi lágbára débi pé tó bá ń yìnbọn fún mi kó má ràn mí tó bá ṣá mi kò ní wọlé kò sọ mí dáradára kápọ̀ ọ̀tá má kà mí ìwé eégún yìí kò dẹ̀ ṣe fún mi o. ayídáde bàbá mi. bàbá mi ayídáde ti dóde o. ojú ò tiẹ̀. àṣẹ tó bá yìnbọn fún ẹ kò ní rẹ. àṣẹ. tó bá ṣe ẹ kò ní wọlé. àṣẹ ìmọ̀tá níṣẹ́ lórí ẹ̀. àṣẹ. ó dolúleke olúleke wàlíkà wọn ṣó. àṣẹ. wàlíkà wọn jẹ́. àṣẹ. ṣé bí gbọ́lá ń pa nìkan ń pàwọ́ ìwọ́dà wọlé ni ó àgbáyé kò ní ká ẹ mọ́. àṣẹ. èmi ayédáadé ni mò ń ṣàdúrà fún ẹ báyìí o aláṣẹ ìlú ètùtù ìlú ni ètùtù àgbà lórí ẹ. àṣẹ ayédáadé bàbá mi o èmi kò sọ̀rọ̀ oúnjẹ rẹ̀ nù. mo gbé igbó yìí dàdé. igbó yìí dàdé ayíǹde ìwọ ọmọdé ibi líle líle líle ṣàlọ́tì máa ń bá ẹ ṣé ìwọ nìkan ni. àwọn ẹlẹ́dàá mi mo dúpẹ́ o eégún ayédáadé mo dúpẹ́ ọba tí ò jẹ́ fojú sunkún ọmọ àyìndé má pa mí àyìndé ṣó ara ẹ ṣó ara ẹ mò ń kìlọ̀ fún ẹ. àyìndé dẹ́dẹ́ mi làwọn. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ eégún ah! ayé mo ṣèbá o eégún ayé mo ṣèbá ah! àpátápá rà rèé o bẹ́ẹ̀ yẹn dìé bá darí sàpáta yóò fòmìnú rẹ̀ ṣòfò ni àwọn kì í ṣe bíi tiyín o ẹ rí ṣẹ́rẹ́ ọmọkùnrin tẹ̀ ń bá gbẹ̀gẹ́ àgbàgà kì í ṣèyàn lásán o bẹ́ẹ̀ ni sọ pé kì í ṣèyàn lásán ẹ wọ́ ìkìlọ̀ rí o kàkà kíkì ni wọ́n ṣàkàkù ẹ̀kùn ni ó jọdọ̀ kó kálukú ṣọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kájọ lọ báyìí kíkì ni tiyín ó gbà báyìí ẹ mọ̀ tẹ́ wàá ṣe báyìí ẹ̀yàn mọ́ mi ìgbìyànjú kan lẹ́ẹ̀ ṣe fún un ẹ wọ̀ náà bẹ́ẹ̀ ṣe lọ rí bá tẹ́ ẹ bá jọ rẹ̀ tẹ́ ẹ mú mọ́ra ń kálukú mọ́ jẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bàbá. bàbá kò jọ ọ̀rẹ́ kí nìyẹn káwọn wá olórí rúkúsọ̀ bọ̀ jùlọ káwọn lọ mú lọ́rẹ̀ ẹjọ́ ọ̀rẹ́ kí lajá bẹ́ẹ̀ kò ṣe bàdá kò lè ṣẹlẹ̀ o ó bẹ́ẹ̀ kàkẹ́ tó ifá yẹn kẹ́ tó dà o kò lè á mú. ooo oh, ooo oh, oh, ní sùúrù náà baby man talk ní sùúrù jẹ́ kó sọ̀rọ̀ náà just dey decide anyhow patient ní sùúrù bàbá tún fẹ́ tún fàyàn wò kẹ́ẹ́dẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ọ̀gá wa kí ló ṣẹlẹ̀ gan-an mo ní kí ló ṣẹlẹ̀ gan-an kẹ́mi ní sùúrù fún kiri kẹ́mi ní sùúrù fún kókó kókó tó gba ìfẹ́ ayé mi tẹ̀lé mọ́ bó ṣe rí tó tún fìyà jẹ mí náà ó ń jẹ́ kí n mọ̀ pé kẹ́mi ní sùúrù ṣe ẹgbẹ́ tà ṣe ẹgbẹ́ tó fìyà jẹ yẹn ni a jẹ́ ká mọ̀ pé nínú ìbúra wa pé ẹnikẹ́ni tó wájú ọmọ ẹgbẹ́ tíyà kaba ti jẹ gbogbo ẹgbẹ́ ló wà sọ́pọ̀tì ẹ̀ ní wọn tó dé lórí kò fẹ́ ìsòlùsọ̀ fún ọtún alẹ́ yìí òun tẹ̀ lásán kéké mi ní sùúrù kádọ̀ bẹ́ẹ̀ kókó àbí jákè sọ ọkọ fún ẹ tó o bá tẹ̀ láti fá ìsòlùsọ̀ síkò tó alẹ́ yìí mo rẹ́ láti dì sọ́nà ẹ̀. òkú yọ jẹnẹrẹsọ wey dey talk you dey talk you dey mad òkú yọ jẹnẹrẹsọ i dey tell you talk dey talk you dey craze listen to that man na you go decide na you go decide for am take patience. It's all about money and serious business. Eh? Shut the fuck up. Ìkíyà jẹ́ mi níwájú ẹ̀yin màá jẹ́jà ìgbà. who kill you who kill your generation. bàbá wọ́n fá fún mi èmi kúndé ti èmi ọkùnrin ogun ẹ wọ́n fá fún mi. gbájú ò bá sọnù ìmọ̀ ní tó bẹ̀rẹ̀ lọ́lọ́dẹ. Koko Zaria ẹnìbàpọ̀rí Koko Zaria níbi orí ara rẹ ni ó fi gbé torí pé kò bá wọn lọ́wọ́ nínú ìbàjẹ́. Ah, ah, ah, oh, èmi máa wà ibi kan máa pé báwa sí báwa sí wọn á play àwọn ẹgbẹ́ mi rọjà jẹ rọjà òṣì òṣì jẹ ẹgbẹ́ mi rí nǹkan tó ń kú lóhùn òṣì ìwọ ọkọ ẹ tájà fẹmi ẹlọ ẹyin ò mọ ọkọ ṣe ń ti ẹ má wọrí báwa sí ló máa wá ọmọ fáwọn tèmi láìkè obìnrin gan kí ẹlẹ́ ti jọra máa wá ọlọ́run ajagun bá dé ọmọ ló máa wá a máa yọ. kókókókókó àwọn kí ni kókó wa. àṣọ ìkọ yẹn ti pẹ́ ìkọ́ tó dárúkọ rẹ̀ bàtí ti kọ́ ti pẹ́. àwa mọ kókó ẹ̀ la ṣe tọ̀ ẹ́ wà. àwọn mo fẹ́ rí ẹni káwọn lè fún àǹfààní. ibẹ̀ lẹ̀ òun ni kò fún ẹ̀fà ṣe kí ló fẹ́ rí mi fún ọ̀rọ̀ ọlọ́kùnrin sọkùnrin jágbe. ibẹ̀ lẹ̀ ọ́ ọ̀dọ́ àwọn ọmọ tó ń dùn mí inú kó ní kan fún ẹ̀fà ṣe ibẹ̀ lẹ̀ o ajá tó wọlé ẹkùn ni o ọmọ ẹlẹ́lẹ̀ ń bọ̀ òṣèré ń bọ̀. èyí pé ijó wa lójó gbẹ̀yìn orin wa gan ló ń kọ. wọ́n ń kọ orin <laughs> o ò o. ó dà bẹ́ẹ̀ wo bí o àwa kó ẹ jẹ la ṣe tọ̀ ẹ wá síbí ìbàyìí irú èèyàn bí ìwọ a máa ń bá wọn dòwò pọ̀ ni a máa ń bá ẹ ṣọ̀tá yòólì ọ̀tá ti nílé ayé yìí ní ọlọ́pàá àbára rẹ rárá wo bá mi ṣòwò kó jèrè jẹ́ ká dòwò pọ̀ ká kórè ibẹ̀ ó ṣàrí ohun tó dáa tó dáa là ń jẹ ó ṣàrí gbogbo mẹ̀kù aláyé wojú mi láàmì kí n la ẹ̀ já bára wa sọ̀rọ̀ ká bára wa sùn. ọ̀gbẹ́ni lọ sí fọkàn tó sọ ọmọ òun tó ń sọ ń polówó tọ̀ntọ̀ mù ní kí ló ń ṣẹlẹ̀ gangan. ok mo fẹ́ kájọ máa ṣeré kájọ máa ṣiṣẹ́ pọ̀. iṣẹ́ kí ni. ara ẹ má ṣe bẹ́ẹ̀. wá èmi ò lè bẹ̀ ṣòwò tó bá ti má bẹ̀ ṣòwò ò ní jèrè èmi ò gbọ́ lè ṣe ó ti yẹ èmi ò lè kẹ̀ o lè láyé mi ò bó lè ṣe yé mi. yes alaye wa tó bá ń bẹ sọkò gbà tó bá ń bẹ sọkò gbà á kó ẹ̀jẹ̀ la ṣe wá bẹ. wọ́n ti pè láti ká kọjá wọ́n ti gba jẹ́ sí ẹ̀ ìwọ kọ́ ló ń sọ kó ń bẹ̀. nàbà èsì ni wọ́n ti yọ ẹ̀kọ́ wọn ti fún tẹ̀lé èsì kí ló ṣẹlẹ̀ èmi ò bó lè ṣe. ṣé bó ṣe fẹ́ nìyẹn. yes na. ọmọ tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn kò sí wa máa sọ ẹ̀rọ dẹ̀rọ ọlọ́run atẹ́gùn ìwọ ọlọ́run ò jẹ́ kankan eh. gbogbo àwọn eléyìí tó ń tẹ̀lé lẹ́yìn wọ́n ń tàn ẹ̀ irọ́ ni èmi lèmi máa pa ẹ́ eh, èmi Koko Zaria òun kò lówó ni. cartoon oh. eré ọmọdé. àwọn ọmọ mi dà àwọn tó ń tọ́ ayé nu ọ̀fẹ́ ni kó lórí ẹsẹ̀ ibo olórí lẹ́yìn ọmọ mi jẹ́ kí n máa lẹ́yìn jọ àwọn ọmọ mi tó ń sọ ẹ̀yìn kẹ́ àwọn ọmọ bàbá wọn yẹn wọn ò sí ń lù ó ti yé. bẹ́ẹ̀ni in fact for the past three weeks ọkọ mi ò wá sílé hòtẹ́ẹ̀lì ọkọ mi ń sùn káàkiri hòtẹ́ẹ̀lì ló ń sùn kiri irú ọ̀rọ̀ wo lẹ́yìn tó ń sọ yìí báwo mama mi bọ́ possible hòtẹ́ẹ̀lì ló ń sùn kiri ah, ok mi ì fi dùn mi ì fi dùn ok fine tó bá ti jẹ́ pé mò ń fi oorun dùn ṣé ìyẹn wá ní pé kọ́kọ́ mi má wá sílé kó wá fi mí sílẹ̀ just like that mi ìforun dùn ó dá mo ti gbọ́ ti yín gbà náà kò sí problem I expect kọ́ yìí all right ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan okay. ojú mi gangan báyìí tó gbé fún o ó ti jọ o èkè ńkọ́ ìwọ náà ńkọ́ mo ti escape mo ti já mo ti lọ o Ìbàdàn yá. wọ́n fẹ́ máa lọ sí Ìbàdàn lọ́wọ́ mọ́tò kò máa lọ Ìbàdàn òpin yín pátápátá la máa pa tán. jọ̀ọ́ ọmọ ìyá mi amọ́niṣe ni jọ̀ọ́ jẹ́ kí n lọ. tálá amọ́niṣe ni. jọ̀ọ́ á ń lọ bàṣẹ. hello sir ẹ eh, mo ti travel kan lára àwọn amọ̀ Brazil ni eh, á wani níbi ẹyin plaza eh. ok sir. bọ́lá báwo ni máa ń ṣe báyìí náà àwọn oníkìndúró sí ìsìnkọ̀dẹ̀ mo dẹ̀ wá ń bẹ̀ lásìkò mò ń dúró díẹ̀. jágúdá ọjọ́ gbogbo ní ìtòlè ṣùgbọ́n ọjọ́ kan ní tòní nǹkan. mo ní ìwà alákọ́ ló ń kígbe bódó nílé lálejò kìkìdá ẹ̀kú. if you move i whack you with bullets. mo fẹ́ kó mọ̀ ah, pé. police ẹ má ṣe báyìí náà ṣe bẹ́ẹ̀ ilé máa kọ́ pé police is your friend eh? you are my friend now ẹ má ṣe báyìí no do like this now tóní lórúkọ tó wò bí mi fún mi máa ń pera mi ní Montana àwọn èèyàn máa ń pè mí ní Montero based on who I be you die today. officer pick up the gun let's go. ọjọ́ kan ní torí nǹkan bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ọwọ́ máa tẹ̀yìn o torí pa àṣegbé kan ò sí àṣepamọ́ gan tó àbúbàjẹ́ ni. ekulè gbọ́ kó sọ fún toko kàdánwó kóró fòdẹ wípé ẹdìyẹ yìí ti bá a lò ara ò rọkùn ara ò sì rẹ díẹ̀. officer there is no layout here better shine your face okay. àlọ́ kó lóhùn ìwọ ò lè yí abẹ́ta kò sọ̀rẹ́ndà ara ẹ tó o bá jáde jẹ́jẹ́ èmi ẹ̀jẹ̀ tí bá mú ẹ ìpakúpa ni máa pa ẹ́ níbikíbi tó bá wà kó bọ́ta báyìí ṣó ti gbọ́. odò nílé lálejò kìkìdá ẹkún ni wọ́n máa sùn níbẹ̀ mo fẹ́ kó mọ̀ pé ojoojúmọ́ ń sọ ọjọ́ kan ní tó ní nǹkan sí ní gbà. kò pé ohun tí ó dá ó dá olè ló bá mọ jẹ́ iṣẹ́ ní iṣẹ́ ń jẹ́ ẹni bá ṣe ṣùgbọ́n iṣẹ́ ni bó ṣe kápẹ́ńtà iṣẹ́ ní iṣẹ́ ń jẹ́ ṣùgbọ́n olè ló bọ́mọ jẹ́. ó yẹ kó disapia mi. you can run or you can hide. ẹ jọ ṣe mí jẹ́jọ́ wọ́n canvas mi ni. bastard ló kọ́ àwa ṣeré mi báyẹn ni èmi ẹ jẹ mi ò lè rí kí n má bàa rí tẹ bá sì pọ̀ kẹ́nà kú jáde má báyé gbogbo yín jẹ tàdánwá kóró fòdẹ ìgbé ẹdìyẹ yín ti bá a lò ara ò rọkùn ara ò sì rẹ díẹ̀ ọmọ tó ní kí àwọn máa sùn òun gangan ò ní fojú korun ẹ kó ojú lọ́nà wa ẹ mọ̀ wá sílẹ̀. àjìjàgbara tọkàntọkàn àjìjàgbara tọkàntọkàn. ọfíìsà tóní lórí àdéhùn tí àwa àti ìtàjọ ní pé tá ti mú àwọn olè yìí àmọ́ kó wọn bá yín àní máa ṣèdájọ́ lọ́wọ́ ara wa àwọn olè yìí àti kọ̀ǹfàmù wọn pé ó lè ní wọn o a lè dá sẹ́ríà fún wọn fúnra wa kò ná wa ní kankan ṣùgbọ́n àwọn pé wọ́n wà nínú wanted list yín àdàgbọ́dọ̀ respect yín ló jẹ́ ká kó wọn wá fún yín olè làwọn ilé confam olè amúrọ̀bà gidi làwọn ilé àtijàgbára tọkàntọkàn. Commander, I greet you. On behalf of the police force, mo kí gbogbo yín fún iṣẹ́ tẹ́ I appreciate. Based on who I be, I will continue from where you stopped. No! No! No! Agbára. Tọ́jú tọ́jú ọmọ tó bá tọ̀ sí ìgbò ẹni ló máa fi sí. onílé lálejò ẹkún adé ọ̀fọ́n olè jàgùdà ọjọ́ gbogbo ní ìtòlè ṣùgbọ́n ọjọ́ kan ní tòní nǹkan mo ni wọ́n But if people should know we are here for business, and what to show the people we are no time to play, no time to play, no time to check. Our next agenda ń jẹ́, ẹni bá ṣe ṣùgbọ́n iṣẹ́ ni bó ṣe kápẹ́ńtà iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ ṣùgbọ́n olè ló bọ́mọ jẹ́ alákó lóhùn kígbe fìrìndì ọ̀kẹ́ àlójoojúmọ́ ń tolè ṣùgbọ́n ọjọ́ kan ní torí nǹkan. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ọwọ́ máa tẹ̀yìn o torí pa àṣegbé kan ò sí àṣepamọ́ gan tó àbúbàjẹ́ ni ekunle gbọ́ kọ́sà fún toko kàdán gbọ́ kóró fòdẹ ìgbé ẹdìyẹ yìí ti bá a lò ara ò rọgbọ ara ò sì rẹ ọmọ tó ní kíyàwó. Ah, báwo lójú mi ṣe ni. kí ló ń ṣe é náà mo ti notice ẹ o ó délẹ̀ kẹrin obìnrin kọ́ ni ẹni sọ́wọ́n kéré ni ẹni táwọn kò nífẹ̀ẹ́ mi jẹ́ kó yé mi o ah, èmi ò láyò burúkú bàbá aláwa èmi ò ah, kò yé mi náà ṣó nífẹ̀ẹ́ mi ni. báwo ló ṣe sọ̀rọ̀ báyìí. sáwá jara slim bí ni àwa rú bí ìyá. Ah. ẹ ẹ ṣe máa sọ pé ṣé mi ò nífẹ̀ẹ́ I know I like you I like you so much but only reason. you like me. <sighs> kò kì í gbélé ó tún máa ń starve mi pẹ̀lú sẹ́ẹ̀sì mi ṣé wàá fẹ́ gbọ́ ìjọ tó bá wá dìdà ní pé òun fẹ́ bá mi sùn báyìí ó máa rèpù mi ni mi ò ní enjoy sex yẹn pẹ̀lú ẹ̀ ó ti ètí wá sú mi ní ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe ó ti sú mi. Ah. má yẹ kó ṣe é kí ni tó fún ọ lọ́tàn mo lè help her ah. eh, kì í ṣe pé mi náà ò mọ nǹkan tí mo lè ṣe èmi ò ṣàkíyèsí ọmọdé èmi náà mọ̀ pé ó yẹ kí n jáde síta at least kí n tiẹ̀ máa gbádùn ara mi once in a while but the point is mo sì mi jẹ́ kó yé mi pé ìjọ since tèmi àti ẹtìjọ ṣe wedding pé ìjọkíjọ tí ọkùnrin bá fi lè gun orí mi báyìí ọkùnrin yẹn máa kú ni ìyẹn góńgó ló máa ń bà mí lẹ́rù tí mi ṣe mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Ah, irọ́ ni àwọn bá ṣe máa ń sọ ìyẹn. Ah, omi ìgbé nísìn èmi àti ẹ bá ń ṣe nǹkan kan kò sí nǹkan tó máa ṣe wa méjì. I promise kò sí nǹkan tó máa Are you for real? Sure. Let's try it. Èrù ń bà mí o. Let's try it. Ní sùúrù ṣé o kò sí nǹkan tó máa ṣẹlẹ̀? Mo yẹ ní sùúrù náà, ó ní sùúrù náà, ó sì yẹ kí n jẹ́ bóṣokòtò mi náà náà. wádìí ṣẹlẹ̀ ò dé sọ fún mi. èdò ah, ìyẹn nìkan náà ló ṣẹlẹ̀ sí mi ìgbà tó dẹ̀ ti ṣẹlẹ̀ sí mi mo ti wà very careful ẹ̀yin dẹ̀ nìyí torí pé mo like yín aláàánú mi lẹ jẹ́ mi ìfẹ́ kẹ́yìn náà kú torí ẹ̀mí ṣe fẹ́ kẹ́ gun orí mi. ikú nǹkan ẹ̀dá lójú ràn mí ò ní kú ah, mi láìkí. mi láìkí yín ìgbà mọ̀ pólóore mi lẹ jẹ́ ẹ stop ẹ ẹ stop ẹ àwọn ọ̀dọ́ ah, ẹni sílẹ̀ jẹ́ kí n bọ́ṣọ mi jẹ́ kí n bọ́ṣọ. kí ni akọlà mi ò ní kókó gangan o má wọ orí nǹkan tí ò yẹ ó pọ̀ ju nǹkan tó yẹ lọ àsìkò ọ̀rọ̀ ò ti tù èmi mi ò kú o ó kó sára lórí yẹn mi ò ní kú láéláé hmm. máa bọ̀ ká ṣọwọ́ kan. darlene wọ́n ní àti òkèdélẹ̀ báyìí ò rí pé everything pátá ló fi jọ mí. lóòótọ́ ni o ẹ jọra àmọ́ bs ló kún yàtọ̀ díẹ̀. Oh. uh, <laughs> eh, whoa oh, there. Uh, you're welcome. Um, báwo ni everything? Wà á pàṣẹ. Gbogbo àwọn ará ilé ńkọ́. Àdúgbò fún ọlọ́wọ́ bàbá. <laughs> Dadi, hmm? mọ́mì, ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yìí. Ó ní nǹkan tó gbé mi wá bílẹ̀ ni o. Tí màá dẹ̀ sọ ti inú mi, inú mi ò ní dùn. Ọkọ mi, ṣé kò sí? <laughs> Yes, yeah, go ahead, go ahead. Eh, Daddy, mommy kí ló dé tẹ̀sán ọmọdé yìí sí gbèkùn ayé. ìgbèkùn ìgbèkùn bíi ti báwo. now gentleman ìgbèkùn kí ló really mean by ìgbèkùn and uh, tati ẹni wọ gan fúnra rẹ who are you who exactly are you. <laughs> dádì mi dádì ọ̀rọ̀ mi yé o ó yé mọ́ mi ò yé Adédọ̀tun Adédọ̀tun ó dẹ̀ ń wò mí níran báyìí this is unfair eh? tó dẹ̀ mọ̀ pé mi ò mọlé onífá mi ò mọlé adáhunṣe mi ò mọlé oníṣègùn ju kí n kàn wà nínú ilé mi kí n gbàdúrà lọ ìyàwó mi ìyá dẹ̀ lọ sí church a ṣe vigil a gbàdúrà sọlọ́run kí ló dé tí gbogbo eléyìí wá ń ṣẹlẹ̀ sí mi. Eh? wo bí sí ayé mi náà wo bí àṣejọ mo bá àṣejọ bẹ̀rẹ̀ wo bí tí mo bára mi the whole business of empire of mine is grounded. ṣẹ́gun ó kàn ń lọ síwájú ń lọ sẹ́yìn la lọ́rọ̀ láwọn mi jẹ́ kó yé mi nǹkan tó ń sọ what are you driving at come on let me know. thank you nígbà tí business mi dojú tí mo bẹ̀rẹ̀ sí ní wá ọ̀nà àbáyọ mo sọ fún ẹ náà mo gba owó ní bank. yes a whole sum of seventy six million naira tí mo fi ṣe business. Yeah? ilé mi tí mo dẹ̀ ṣe parí tí wọ́n náà mọ̀ òun ni mo fi dúró as collateral. bank dẹ̀rẹ́ àwọn ni wọ́n ti dúró sógóńgó ẹ̀mí mi yìí pípẹ́ mo gbọ́dọ̀ dáwó padà ó ní time tí wọ́n fún mi ò dọ̀tun. eléyìí tí mo ń sọ yìí ìyàwó mi ò gbọ́dọ̀ gbọ́ tí mi ò bá fẹ́ dá wàhálà sílẹ̀ nínú ilé wọn nìkan náà ni mo lè sọ fún náà seventy six million naira bank for God's sake bank. ẹ ṣẹ́gun ṣẹ́gun tẹ farabalẹ̀ ah. ṣé ìtòrí ẹ̀ ni wọ́n ṣe fún ẹ jíjẹ tó ní òòjẹ́ wọ́n fún ẹ drink tó ní òòmù. àṣẹ́gun ah. ah, ṣẹ́gun depression depression nǹkan tó fà táwọn olómi máa fi ń kọ́ mi suicide nílé yìí o. seventy six million naira. exactly. owó yẹn náà pọ̀ o mo mọ̀ ah, mo mọ̀ dáràn láyé mi o. Eh, tó bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ṣẹ́gun sórí gbogbo wa la ní àsìkò tá a máa ń lajú kọ àwọn ìṣòro kankan this is your own trying moment o máa tún bọ̀ you know tẹramádùúrà ni ṣó ń gbọ́ mi because sórí sórí sórí ọ̀pọ̀lọpọ̀ tó bá sọ fún ẹ tó ní kálukú bá wá tó bá sọ ìrírí wọn ayé ayé wọn fún ẹ ẹ wọ́n wàá dúpẹ́ ti tiẹ̀. wò ó dọ̀tún tí tèmi pọ̀ tí tèmi pọ̀ mi ò lè jẹ mi ò lè mu in fact the whole life of mine is empty i don't i really can't pick it i, I don't understand. tó bá wù bá ìṣẹ́gun rọ́nà gborúkọ ẹ̀ ṣẹ́gun ó máa padà ṣẹ́gun gbẹ̀yìn ni yes ìbá pé ọyẹ́ wọn ọ̀sán àrá kùrukùru ọ̀dámọ̀ ìmọ̀yìn akọ àparò abo àparò wọn ọ̀dàgbàyàgbé lórí sanransanransan bíbá fọlọ́fin níjọ́ ti ń run tẹ́ anásìn aya rẹ̀ ń sọ́gbìgbì àrùn ọkàn bí ọmọ rẹ̀ ń rárun rí gidi ìfá pé kó ní dúdú ó gba dúdú kó ní pupa ó gba pupa ká láyìnrìn ọgbà yìnrìn ẹ̀bà àkókò ẹ̀ka rùn ẹ máa lọ o ẹ̀bà àkókò ẹ̀ka rùn lórí àwo ẹ wò ó àìsísọ láwọn obìnrin ká tún mọ wojú ẹ̀ bá a bá débi ṣíṣe là ń ṣe bó ni ṣe àti sọ fún wa yín. mi tí ì sọ pàtó ṣẹ́gun ṣé ó ní àwọn kankan tí mi ò tí kò yẹ tí ò ní mọ̀ nípa lóòótọ́ a ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ ilẹ̀ ti ta sí i ṣùgbọ́n secret yìí yàtọ̀ sí èmi bàbá àti ìyàwó mi kò sí etí kankan mi tó mọ̀ ọ́n pa ẹ̀ ọmọ mi Lánre ó ní àìsàn jẹjẹrẹ cancer of the heart Lánre bẹ́ẹ̀ cancer of the heart bẹ́ẹ̀ it's serious. yes. ah that's too bad. wo ah, wo ọ̀rẹ́ wọn náà bùkún díẹ̀ Eh? láti gbà tá a ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ so ó ní nǹkan kan tó lè máa dà ẹ́ láàmú nínú ilé kó o má lè sọ hmm. fún mi ṣebí ṣebí problem tèmi ló gbé mi wá síbi ìbá ìwá sọ̀rọ̀ yìí. Eh? kí wọ́n dé tí o fi òpèdè náà lè ní one contribution or the other láti bí láti fi báyìí soft jẹ after all tójú bá pa ìkan ọ̀rẹ́ báyìí gbogbo ọ̀rẹ́ tó kù lè jíjọ pa hmm. no no ó kúkú o. ẹ ṣẹ́gun nǹkan tí ò yí ẹ ó pọ̀ ju èyí tó yí ẹ lọ ṣé orí ibi tí ọ̀rọ̀ gbé dúró yìí ṣẹ́gun ó sọ̀rọ̀ owó báǹkì kan tó gba lóònù seventy six million naira. a whole sum of seventy six million naira. sori tó bá máa kọ tipátipá dandan gbọ̀n pé kí n close account yín fún ẹ láti lè san owó yẹn padà i will do it. dọ̀tun wàá fún mi ní seventy six million naira. bẹ́ẹ̀ni. Ah o ṣe o ṣe mo dúpẹ́ o ṣe ẹlẹ́dàá ẹni mò ń dọ̀bálẹ̀ fún ah, o ṣe gan-an má dúpẹ́ o ṣe mo dúpẹ́ o ah, kò ní burú fún ẹ kò ní rí ṣòro ní gbèsè ayé ò ní rí wàhálà tó bá kú dẹ̀dẹ̀ kí ìṣòro tàbí wàhálà dé báyìí ìfọ àtàfẹ́fẹ́ àfẹ́ lọ fún ẹni. àmín ṣùgbọ́n jẹ́ ká fi gbogbo àwọn yẹn jẹ́ ká pàtì sẹ́gbẹ̀. ó ní favour kan tèmi náà ní ìlàtọ̀dọ̀ ẹ̀. favour bẹ́ẹ̀ ni. Ah, <laughs> má gbọ́dọ̀ tún favour ẹyọ kan ṣo péré pẹ̀lú gbogbo eléyìí tí o promise kò fẹ́ ṣe fún mi <laughs> tí o bá bí mi ní favour yìí tí mi ò bá ṣe kí n kú kí n kú dànù. Ah, iwájú mọ́lẹ̀ ló máa wá àwọn tó láyé ti gbọ́ wọ́n sì ti fòǹtẹ̀lù ó ti di mọ́lẹ̀. ẹ wo bàbá mo mí nǹkan tí mò ń sọ kì hmm. í sọ̀rọ̀ orí ahọ́n ṣé bóun ló ṣe favour kan fún mi yìí tí mi ò bá ṣe eléyìí ẹ jẹ́ kí n kú ah, <laughs> tí ò bá ṣe yẹn fún mi èmi gan òjérò ayé mi òjérò ọ̀run already bí o wá ní ṣe. a máa ṣe dọ̀tun. ó dáa bẹ́ẹ̀ni nù. ó dáa ó ṣe ọmọ mi láre ó ní àìsàn jẹjẹrẹ ìyẹn cancer of the heart. yes said so. sórí bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí gan-an ọmọ mi láre kò mọ̀ pé òun ní àìsàn jẹjẹrẹ yìí oh, ìgbà tí mo lọ sí lab tí mo lọ gba èsì àyẹ̀wò ẹ̀ ni wọ́n sọ fún mi pé ọdún márùn ló kù fún láti lè gbé ní ilé ayé yìí. just five years. five years ah, kó tún bá a lè tún lè lo five years yẹn pé a ń láti jẹ́ kí nǹkan tó bá múnú ẹ̀ dùn la ń láti máa ṣe fún ní ìgbàkúìgbà. kódà gan-an mo láti lọ bribe àwọn àwọn lab attendant tó dà fún ọ ní sọ fún. obìnrin méjì ni ó ti bọ́ mọ́ mọ́ mi lọ́wọ́ látàrí wípé ó nínú fùfù àwọn ìwà ìjàgídíjàgan tó máa ń ṣe yẹn tí àwọn people dẹ̀ ti wọ́n wá against àwọn people yẹn ò lè gbámọ́ra náà ṣe lọ nǹkan tí mo wá fẹ́ kó ṣe fún mi nílẹ̀ yìí bàbá ẹ̀yin ẹ̀ fetí sí o. ọ̀rọ̀ ẹ̀yin mi. mo fẹ́ kí ọmọ mi àti ọmọ ẹ̀ kí wọ́n di ọkọ àtìyàwó i mean kí wọ́n máa ṣe ní ọkọ àtaya. dọ̀tún tí n bá gbọ́ ẹ̀yẹ wípé Lánrè àti ọmọ mi kí wọ́n fẹ́ra wọn. bẹ́ẹ̀ sórí iyì gangan ló máa jẹ́ kí ọkùnrin mi náà balẹ̀ because mo mọ̀ pé tó ń bá fẹ́ra wọn á bímọ fọmọ mi èmi náà ò ní mo ní pàdánù pé lọ́nà méjì àmọ́ pọ̀ ọmọ tó bá bí fún ìyẹn náà á jẹ́ nǹkan tèmi náà máa máa wò lójú mi ò ní lose wofully. àkóhùn kò ní lè kákùn. ọdún márùn-ún dẹ̀ ni ó kù fún láńlọ́ọ̀tì bẹ́ẹ̀ tún rò ni. ní sùúrù ní sùúrù. dadi mami. àní kò ní sùúrù. ẹ ṣe kó tó bẹ́ẹ̀. Ah. Ah. ẹ máa burú because of your own selfish interest. Ah. ẹ wọ́n jẹ́ kí lárí máa fi ẹ̀jẹ̀ mi láti jọ yìí. Oh no, you're wicked! You're wicked! Oh no! I'm not going to forgive the both of you! How could you? ẹ burúkú wa. ọkọ mi jọ torí Ọlọ́run má bínú sí mi torí dájú ẹ náà mo ṣe ṣe má bínú jọ. wo ọmọ mi please i'm sorry ò bínú ni ọ̀rọ̀ owó ni owó ni owó bank seventy six million naira please ó máa dáríjì mi náà ni ọ̀rọ̀ ìlú yìí ni ọ̀rọ̀ ìlú yìí ló lè gbèsè gbèsè gbèsè ló kó mi sí gbogbo eléyìí tí mo lọ dánwò yìí. dádì dádì dádì dádì kọjá yìí nù gan ṣe ó kù díẹ̀ káàtó ọmọ yẹn ó dá kó máa fi àjẹ gan ẹni tẹ́yìn mọ̀ kó máa kú fún ọdún márùn-ún kìnìún ah, àti ah, jíìyàn tẹ̀yìn ìdẹ́rẹ́ fi bàtìlẹ̀ ayé ọmọ yẹn jẹ́ kó dáa dádì dádì kó dáa. I'm not going to forget the both of I will never forgive you. wà á ìwọ̀n yẹn sọ pé òun lè foríjì ọmọ ìyá tó bí yẹn wọ́n máa foríjì wọn ni wọ́n máa foríjì wọn ni máa foríjì wọn ni jọjọ. jọ olú fún kọkọ mi má sọ oh bẹ́ẹ̀ mọ́ bá mi bẹ̀ kó dáríjì mi àti dáàdì ẹ̀ kì í ṣe ìfẹ́nu wa. jọ̀ọ́ ọmọ mi ó máa bá mi bẹ́ẹ̀ náà ni ẹ fúnkẹ́ ó máa dáríjì mi ni kì í ṣẹ́jú èmi náà seventy six million naira bank loan àdúgbò rẹ̀ ṣe fẹ́ kí n ṣe. dáàdì dáàdì ẹ má bínú ọmọ òwúrọ̀ pé ní ká ni àìkọ́ tẹ ṣe yẹn ah, ọmọ tẹ bí ni ara àwọn bàbá mi tó ń kú fáwọn ọmọ wọn kọ́mọ wọn fi jẹ́ èèyàn ara mi wàá lọ sí yẹn lé ni o kọ́ tí mo wá ni pé mo fẹ́ kẹfà lé mi lọ́wọ́ mo fẹ́ fẹ́ ní sùlọ́kà ni ó wù mí kí n wá dáná ìkan tí mo fẹ́ nìyẹn bàbá. that's a very good news tó bá tiẹ̀ jẹ́ yẹn kò sí wàhálà kò sí wàhálà ìwọ náà ló ní kó sá ti dáríjì wá fúnkẹ́ please. Zaria kì í ṣẹni yẹpẹrẹ láwùjọ hmm. ìjà aráàlú lomi gbè kiri nàásùnú àlàáfíà aráàlú ló jẹ́ ní kókó kókó kókó Zaria tunu wọn. ìgbà kide kì í dènà dọ́wọ́ ọwọ́ lè ṣí nípò. ẹni bá borí kókó ẹni bá borí kókó níbi mọ́lẹ́ni bá borí kókó Zaria ẹni bá borí kókó Zaria. òòṣà òkè ń gbà tabaníkà la máa